Islam kí lọ fẹ́ sọ fún un sí ọ̀n tanra rẹ̀ dànù torí ẹ̀ tabaka nínú tíra kan tó wà lọ́dọ̀ wa náà ni tíra ti gbogbo àjẹni tó padà jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn láwùjọ wa àtẹni tó dúró nípò pé akẹ́kọ̀ọ́ ló ń ti sá lé kí o pé tíra yẹn gbogbo aná là máa kà tíra yẹn wọ́n ń pè ní kíni Mukhtasarul Akhbari. Mukhtasarul Akhdari wọ́n dájú pé bàbá tiẹ̀ kárí agbókọ rẹ̀ rí báyà wọn lè pè báwa ní lálàrí so Mukhtasarul Akhdari ní akọ́kọ́ tí àfààyàn sọnù síra yẹn wọ́n ní awwalu ma tajibu awwalu ma yajibu ala al-mukallafi tashihu imanihi awwalu ma yajibu ala tashihu ìmánìyì tẹ́rí tí àfààyàn sọ mẹ́ a máa ń túmọ̀ rẹ̀ sí pé àkọ́kọ́ nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn lórí ẹni tá a bá ti la ìsìn bọ̀ lọ́rùn ẹni tó ti bàlágà tó sì ní làákàyè àwọn máa túmọ̀ rẹ̀ sí kó ti àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ báwo la fi ṣàtúnṣe ìgbàgbọ́ wa báwo la ṣàtúnṣe rẹ̀ wọ́n kì í ṣàtúnṣe nǹkan àyàfi tí ń bá ti ń bẹ̀. tó lè ṣe èèyàn ti nílé nu tó bá tẹ̀ ṣe èèyàn ti ní bàtà nu tómátò ẹ̀ ṣe èèyàn ti ní mátò nu àwọn sọ wípé tómátò sí mọ́tò ta ni mi ò ní mọ́tò tó lè ṣe ṣe yàrá tí mo háyà àbí gbogbo ilé torí pé nǹkan tá a bá ní kò sí bá a ti ṣe lè tún ìgbà tá a bá sọ pé àkọ́kọ́ nǹkan tó kọ́ jẹ́ ọ̀ràn yẹn lórí ẹni tá a ti lẹ̀sìn bọ̀ lọ́rùn òun náà ni kó ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ tí ó bá ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ á jẹ́ kó ti ní ìgbàgbọ́ lọ́fẹ́ ṣàtúnṣe. Tẹ́rí ntí àfààyàn sọ ń nínú ìgbàgbọ́ tàwọn ahli sunnati wal jamaa kìí ṣe tẹ̀wéhídì gidi ní pèpè lọ sídìí rẹ̀. Nítorí pé àkídà tiẹ̀ àkídà àwọn àṣà ìrànì àkídà àwọn àṣàyàn tí àṣàrí bá sọ fún yàn pé tún ìmánì rẹ sí ìtumá rẹ ní ashak awel nabar awel qasdu ila nabar níta wọn ń pè ní tafsirul iman ṣèyẹméjì àbí wòye sọlọ àbí kò gbèrò láti wòye sọ sọ́dọ̀ Ọlọ́run ọgbẹlẹyìn ò ní tùmà nínú àkídà ahli sunnati wal yẹn pé àkànfitìrà lílẹ káwọn yẹn ọmọ akọ. àtàkéèsì rẹ̀. tọ́ ibi tẹ́mi wá fẹ́ lọ ń bi ni kí akọ́kọ́ nǹkan tó kọ́ wa ni ni at-tawhid at-tawhid yẹn ó pàtàkì púpọ̀ ó sì yẹ ká pé gbogbo wa pátá la ma àtẹni tó ma kéw àtẹni tí ma kéw gbogbo alọ́ yẹ ká ma tawhid nítorí pé tí o bá ti eléyìí tó yẹ ká pọ̀ ńlọ́jẹ́ ìpìlẹ̀ kò sí ma. tí ó rí nǹkan kan dúró lé lórí pọ́pẹ́ bọ́yá ilé yẹn padà yín jẹ yóò padà wó dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àtẹ̀wòhíd awwala tẹ̀wòhíd làkọ́kọ́ tẹ̀wòhíd tẹ̀wárí yẹn à ń sọ wípé àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ní pé àtẹ̀wòhíd òun máa jẹ́ sábàbí láti rí ààbò fórí ara ẹni àwùjọ àti orílẹ̀-èdè ni kì í ṣe gbogbo tẹ̀wòhíd nítorí pé tọ̀hídì lọ́dọ̀ àwọn mùsùlùmí kórìsìrì tọ̀hídì kan wà ọjọ́ ètò ṣe déédé pẹ̀lú tọ́lọ́ fi hàn nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tánàbì sallallahu alayhi wa sallam náà sì tàka sí àwọn ẹni tí ń ṣẹ̀sìn òdodo táwọn náà dì mú tọ̀hídì kan wà eléyìí tọ́jẹ́ tọ̀hídì àwọn almutakallimin tọ̀hídì àwọn ulama al àwọn ẹni tó jẹ́ pé wọ́n kì í mantik logic wọ́n kì bọ́nu tẹ̀wọ̀hìd àwọn ẹni tó yẹ pé wọn èyí tó pọ̀jù nínú tó wà ń òun náà ní fanfa òun náà ní fanfa ẹ̀rí èèyàn kọ tíra tẹ̀wọ̀hìd ní ìsìn yóò tíra láti ìbẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ gbogbo nǹkan nínú rẹ̀ yàtọ̀ sí pé a lè nínú rẹ̀ wípé wà á máa sin sì pé ní kí á gbàtó ti sọ fún mi pé kí n sí lọ́nà nìkan kí wọ́n lè tún máa lọ́dọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ̀wọ̀hídì tó lè jẹ́ sábàbí fún ìṣọ́ àti ààbò sẹ́ni kọ̀ọ̀kan wa àwùjọ wa àti orílẹ̀-èdè wa ó jẹ́ sallallahu alayhi wa sallam tó fi máa ló mà tó sì fi àwọn tó bá rú tó bá pérú rẹ̀ lèmi náà bá ní tó bá pérú rẹ̀ lọ́ba lọ́dọ̀ àwa mùsùlùmí ọ̀dájú wípé ààbò tó péye yọ wà ọ̀dájú pé ìsàn eléyìí tó ṣe pé kìí padà mẹ́hẹ̀ yọ jọba láwùjọ wa nítorí pé tòwíìdì eléyìí tó ní í ṣe pẹ̀lú nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó fi àwọn sàhábà sílẹ̀ lórí ẹ̀ ọ̀dájú ìpè ní ìgbà tí wọ́n apply tòwíìdì yẹn tọ́ra yìí jókòó láwùjọ ó dájú pé ìfọ̀kànbalẹ̀ eléyìí tí ò sí ìfọ̀kànbalẹ̀ tó tó ó pilẹ̀ ní ayé ànábì sallallahu alaihi wasallam láyé àwọn sàhábà láyé àwọn tọ́tẹ̀ láwọn sàhábà láyé àwọn tọ́tẹ̀ láwọn tọ́tẹ̀ láwọn sàhábà kí nǹkan tó dàrú. tàwíìdì yìí òun náà ló ní í ṣe pẹ̀lú yìí pé kájẹ́ni tó ṣe é pé àmọ́ ọlọ́run ọba lọ́kan ṣoṣo pẹ̀lú àwọn ẹsẹ̀ tọ́lọ́wọ́n bá máa ṣe ká mọ ọlọ́kan ṣoṣo pẹ̀lú àwọn ẹsẹ̀ tí màá ṣe á gbọ́dọ̀ ṣèṣì ká gbé iṣẹ́ ọlọ́ọ̀ ká lọ gbé bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọ̀lọ̀ ká bá ti ṣe bẹ́ẹ̀ ajẹ́pá ti ṣẹbọ sọ́lọ̀ fẹ́rẹ́rọ́bù bí ìyá nínú jíjí olúwa ọlọ́run ló máa ń dá àyàn ọlọ́run ló máa ń pa àyàn ọlọ́run ló máa ń gbéni ga ọlọ́run ló máa ń rẹ nílẹ̀ ọlọ́run ló máa ń ṣeni láǹfààní ọlọ́run ló máa ń gbé ìnira báni ọlọ́run ló ní àkóso lórí gbogbo nǹkan ọlọ́run ló ní gbogbo nǹkan àtàwọn yìí àtàwọn nǹkan míì tó á jẹ́ iṣẹ́ ọlọ́run a gbọ́dọ̀ sọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú rẹ̀ a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ bí tí wulè ó kéré ma ìpẹ́ nìkan náà wà nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó lè ṣe nǹkan nínú ti ọlọ́run. lápèjúwe alọ́run ọba ló máa ń pé ní ga ọlọ́run ló máa ń rẹ nílẹ̀ tí gbogbo wa náà gbà bẹ́ẹ̀ àbá gbà bẹ́ẹ̀ tó bá pa gbà bẹ́ẹ̀ á kú oríire eléyìí tó túmọ̀ sí pé àní pera wa ní mùsùlùmí ká tún wá lọ máa wẹ bí oṣó ká máa wẹ bí àjẹ́ ká máa wẹ bí dárídárí ká máa wọ lédì káwa náà tún wá lọ jẹ́ ẹni tó ti pé lọ wọ ẹgbẹ́ kẹgbẹ́ ẹgbẹ́ ayé a'udhu billah nítorí pé ìgbàgbọ́ àwọn ẹni tí ń lọ ọbẹ̀ yẹn òun náà ni pé táwọn bá jẹ́ ní ńlá táwọn bá jẹ́ ọlọ́lá tí nǹkan bá rọ̀sọ̀mù fáwọn táwọn ọba ti ń nurú ẹgbẹ́ báwọn àwọn lè tètè kú àwọn lè tètè kú tó ìmánì rádà kò sí ìmánì ò ní ìmánì kankan kẹfìrí lásán kí ẹ ṣe mùsùlùmí má tanra rẹ dànù ọlọ́run ló máa ń ṣe ní láǹfààní ọlọ́run ló máa níni lára ta lẹni náà tó lè dá sí ni láǹfààní ẹyọ kan tọ́lọ́wọ́n bá gbèrò láti ṣe yẹn kò sí wàláhì tòótá bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ àjẹ́ pé á ní ìsinmi sẹ́mọ̀ pé àwọn ilé awo gbogbo wọn ti pa gbogbo àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ láàbì wọn ò ní ní kọ́sítọ́mà nígbà tí gbogbo àwọn èèyàn burúkú jáde jáde rádaràdà tí òkúta bá ti bá wọn ẹ rí i pé ìmá dúnkìkù lajà má ni ìmá sẹ̀rù bá ni irú èyí tí máa ń ṣẹlẹ̀ láwùjọ látàrí àwọ̀ ẹgbẹ́ òkùnkùn àwọ̀ ẹgbẹ́ ìranù à ń lọ sí nǹkan tó takò tọ́lọ́n tó takò tànàbí sallallahu alaihi wa sallam ìṣẹ̀rù bá ni yóò kò bẹ́ẹ̀ ìbàlẹ̀ ọkàn wà. wọ́n á ní sọ pé nílé di ìlú yín wọ́n bùkátà láti ṣètùtù kan ètùtù yẹn ń ṣe bùkátà láti jẹ orí adìyọ mẹ́rìndínlógún bí wọ́n bá ti pé kó lé ó pélé gbogbo ẹni tí wọ́n bá fi lè rámú ó lè gbà lọ ó lè jẹ́ kó ni wọ́n fi sẹ́ran ètùtù. akramakumullah kò ní í jẹ́ pé wọ́n sọ fún ẹ pé wọn náà kó lè bá àjọmọlẹ́gbẹ̀ẹ́ àwọn dáridári ọ̀daràn yìí dáadáa àfi kọ́ lọ wá ọmọ obìnrin tó jẹ́ ọmọge tí ó ti mọkùnrin ọlọ ọwọ́ ọmọ rẹ̀ méjèèjì wá gbogbo rẹ̀ ò ní sí nítorí pé ńgbà tí ọba ti sí ìgbọ́ ọlọ́run ọba gbọ́ táwọn èèyàn jẹ́ ògèdè olóògùn tí ó pera rẹ̀ ńlè máàmù tó ti dọ̀dà rẹ̀ tí ó pera rẹ̀ láàpá tó ti jẹ́ babaláwo ẹ dákun kò sí ní pẹ́ lọ wá ọmọ àjìyọ wa kò sí ní pẹ́ lọ wórí wa bó ṣe tútù bó ṣe gbígbẹ ok láwùjọ tó bá ti ń wá àti lo pàṣẹ ara èèyàn tó ṣeé ṣe kí fàyàbalẹ̀ ọ̀ àmì ọ̀daràn tí wá bá ti àrẹ èèyàn ebó rí ní bẹ́lọ́rùn ti ẹ̀nà egbórílẹ̀ kákewò ebó bí ma sọ tí ọmọbìnrin tó na lọmúláyà tí wọ́n fà ọba kan kú lásán èèyàn lásán lásán tó ẹgbẹ́ báyá ó ti lọ bára rẹ̀ wájú ọlọ́run tí ń jẹ́jọ́ àti wọjà ẹ̀nàm ó kú wọn nílùú ìlú ọ̀pọ̀ ara rọ máa torí pọ́ bá ti kú ẹnì kan gbọ́dọ̀ wọlé ẹnì kò ti gbọ́dọ̀ lọ́ba ti declare aru state of emergency kí lẹ́rù pé ẹ tẹ̀lé àkélé ọmọ sí àwọn èèyàn ni tí wọ́n bá tó kọ́kọ́ pé mo láyà jáde nígbà wọn bá palẹ̀ rẹ mọ́ wọn ní baba alágbájá lílọ rẹ̀ la rí kọ̀wọ́lé o ìyá alágbájá òun tẹ̀ rọ́ àkílẹ̀ wa lọ sí gáràjì níbi ìtàtí ìgbẹ́ wa la rí ẹlẹ́wà ọkàn ti ti fẹ́ balẹ̀ àrò èèyàn yìí ẹ̀sìn ọlọ́wọ́n ọba ló mọ̀ làwọn ti ń kà á kún láti jì síwájú ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ní mọ́tíláṣí ńjọ́ kan lọ́wọ́ ni torí fún sísẹ̀tọ̀ sẹ̀mí ẹ̀ mú kan nu méjèèjì mo lè yọ ọlọ́pọ̀lọ́ àbí kí n sùsù ọ̀dà alábà àwọn ẹ̀ ọlọ́pẹ̀ ẹ̀yìn wa máa ṣe ká ẹ̀ àti wàá rí pé páàgùn ṣe mọ̀ pé ara pé kò sí tọ̀hí ìní màmá àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ nítorí pé títọ̀hí ti bá wà ó sì máa pé ìranì rédíò orí ibú lásán àwọn ẹni tó ń sóògùn ṣáájú tiẹ̀ àwọn ẹni tó wọ àwọn ẹgbẹ́ òfò yẹn ṣáájú tiẹ̀ sẹ́wọ̀n báwọn ikú abẹ́kọ̀dù àrùn èsì tẹ wọ́n sá òṣìṣẹ́ ta wọ́n sá irọ́ lásán babaláwo náà wá sá rẹ̀ wá ní gbogbo ńlọ sí títí ọ̀sùtù lé ọba àwọn arúmọlẹ̀ sọ̀rọ̀ ni àwọn aláàlálẹ̀ wọ́n gbọ́ yìí tòtí ọba ti fi tẹ̀wọ̀ hílì wọn lọ àwọn èèyàn ní rí lùgbé ẹ̀yin náà máa ti ṣẹlẹ̀ láwùjọ Yorùbá wa látàrí àwọn èèyàn gbọlọǹgbọ kódà kìí ṣèyàn lásán ìyẹn wà ní pákáleke gbogbo ẹranko gágára gbogbo àwùjọ ìjọba ti sítọ òní ìdù báwọn adìẹ wọn rí láyé pé láwùjọ Yorùbá yìí wọn rí láyé pé o wọn kàn lè mú adìẹ láàyè fún àwọn atú gbogbo yẹ rẹ ilẹ̀ fẹ́ fi lè ṣe <laughs> ọmọ ní ọmọ ogun. ó ń pè lẹ́fọ̀ wọ́n mọ̀ sí gbogbo yẹn rẹ̀ dànù olóòtú tó tún kóńgbà bẹ́ẹ̀ lójú àgbákò ọba ti láàánú ojú wọn lé ní àkàràmọ̀kọ́mọ́lá tó bá yẹpa náà wọ́n bá gbọ́ àwọn olóńgbò náà rí ayé gbé láwùjọ Yorùbá wọ́n lè ṣe agbada kaná fún wákàtí márùn tí ò ní sí kankan bẹ̀ wọ́n kàn dáná sí lọ ẹ wá mú olóńgbò màálù gan tó ráyé gbé wọ́n kà lè gbé màálù pàpà mẹ́ wọ́n hàn tú burúkú kan sí la àwọn awùjá ẹ̀yìn lẹ́yìn máa hàn tú wọ́n hàn tú sí la wọ́n á gbé sínú kòtò wọ́n á gbẹ́jú kínní kan kọ́ ó ju yín náà lẹ́ẹ̀ fìdí màálù lè gbiná mẹ́ o wọ́n á ní àwọn ọ̀tá gbogbo ibi tó bá wà ẹ́ wọ́n gbiná ní wọ́n nìkan lọ kọ́kọ́ lọ́jà láì níbi jẹ́ pé bàbá dáná sí màálù dáná sí màálù nìwọ̀n. ẹ̀rí tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò dé ká nísìnyí òjì kọkàn wọ balẹ̀ ó lójú ẹsẹ̀ ẹ lè bàjá o bẹ́ẹ̀ ni abẹ́ kọ̀ àá láwùjọ yorùbá tó bá tó bẹ̀ bọ́ ta ẹlòmíì ọkàn rí lẹ́ngẹ́lẹ́ngẹ́ báyìí ní tọ́ba lọ́wọ́ bàjá pé àfa àfa lọ fẹ́ tọ́ba torí pé àwọn ọ̀sán pé àfa nítorí pé ọmọ tí ọmọ ogun ọmọ ogun tó yọkàn sọ fún akókò lọmọ ìyàgbẹ́ lé ní òní ìṣèjọ lánàá kò sí fọkànbalẹ̀ nítorí pé àwọn èèyàn gbọ́ illa wa hum mushrikun ètò pọ̀jù nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣẹbọ lásán ni wọ́n yéé sí islam lọ́pọ̀lọpọ̀ ń ṣe wọ́n tẹ́ fi islam tú àwọn èèyàn jẹ níta ń pè mùnáfíkì gàgà nù ìwọ ọ̀pọ̀lọpọ̀ òun fi hàn wá pé mùsùlùmí ni wọ́n nítorí pé táǹfààní ọba yọ lára islam ọ̀fẹ́ gbà àmọ́ lódodo kèfèrí ni ọ́ nítorí pé àǹfààní tàwọn kúfùrù náà ó tún fẹ́ gbà lọ́lọ́run ti sọ pé innal fi darkil asfali minan nar àwọn mùnáfìkì nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ni wọ́n wọ̀ tó bá dijọ́ gbẹ̀dà kìyàmà tí wọ́n tún burú bàjẹ́ ju ti àwọn kèfèrí pọ́ńdélé lọ. wọ́lẹ̀ ń tẹ́jì rẹ̀ ń nà sí rọ ó ní rí alárànṣe kan fún wa. akramakumullah tó bá jẹ́ pé a bá mọ tawhid a bá ti tawhid mú dáadáa ẹ rí i pé nàìjíríà wa yìí kò sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ̀ mọ́ ọlọ́dà nínú ilé kálukú ẹ̀rù ń ba kálukú. ní àárín ìlú tí kálukú ń gbé ẹ̀rù ń bà wá. ká má ṣẹlẹ̀ sí ìsọ ẹni tó bá dálẹ̀ lójú ọ̀nà tẹ fẹ́ gbà tẹ̀ ń fi rìnrìn àjò ẹ̀rù ń ba kálukú. nàìjíríà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kúkú fara rọ́gbà kan náà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ń rìnrìn àjò lọ́wọ́ alẹ́ iná làwọn dánadáná máa sọ̀rọ̀ wọ́n lè gba gbogbo tí ń bẹ lọ́wọ́ kálukú ẹni tí wọ́n bá sì dá dúró nínú àárín tí wọ́n dá dúró sani kó mú un tó gbé lọ́wọ́ lọ́tí òmú kankan lọ́wọ́ tó tiẹ̀ wúlò wọ́n lè fọ̀bẹ gé e lẹ́ẹ̀kẹ́ wọ́n rẹ̀ rẹ̀ kẹ́ rẹ̀ dálẹ̀ pé tó bá dijọ́ mi tó ń bá ti ń travel ọmọ àmówó lọ ìlà tí bàbá àtìyá rẹ̀ tí wọ́n kọ́ fún ọkọ̀ sílẹ̀kẹ́ wọ́n padà tún di pé gbogbo ọ̀sán èèyàn lè travel mọ́ ẹ̀rọ ọmọ bàyàn kò sí security ó tún wá kò ní lẹ́bù wípé wọ́n fẹ́ gbowó rẹ̀ lásán ìwọ gan alára ti dówó tí wọ́n fẹ́ sí gbé wọ́n di àgbẹ̀ ẹ̀sìn mọ́ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wa sallam ti sọ fún wa òun náà ni kéèyàn ta ọmọlúàbí kó sì máa jẹ́wó rẹ̀ ìṣẹ́rú wọ́n ti ọgbé lọ́nà wọ́n wá máa sọ fáwọn èèyàn rẹ pé iye mílíọ̀nù tí wọ́n sàn ní. nígbà wọn bá tó sanwó gba náà wọn ò tó dọ́ọ̀lẹ̀. wọ́n tún yìnbọn sókè láti fi hàn pé àwọn ọ̀sàwádà àwọn ọ̀sàwádà gbogbo bẹ́ẹ̀ táwọn ń pè lọ́yìí kì í ṣe sákàbùlà ó. ní orílẹ̀-èdè tó níjọba ní orílẹ̀-èdè tó láwọn ọmọ ogun lórílẹ̀‐èdè tá à ń fowó ra nǹkan ogun lójoojúmọ́ ó kéré jù à ń rí lórí ìwé ìròyìn bóyá wọ́n gbé wọlé fún wọn gbé wọlé àwọn ọ̀mọ́. ṣé àwa ní fọkànbalẹ̀ nígbà tó ṣe pé mọ́tò fèèz tírẹ́ẹ̀nì náà tún ṣègùn má báyìí bàálù gan tún fẹ́ ṣègùn má nígbà tá a ti lọ àtàkì airport ṣe kékeré kẹrù ọmọ ọba gbogbo ẹjọ́ bá wọ̀ báyìí ànílẹ̀ẹ́lẹ̀ la ní kẹ́ máa gbà níbi tá a ti máa dáná tá a ti máa jí yín gbé àwọn lọ wọ tírẹ́nì fá torí ẹ̀ wọ́n lọ dá tírẹ́nì lọ́nà ẹ̀yìn tó lọ wọ bàálù àbí ibi tí bàálù wọn sọ̀kalẹ̀ sí àrùbí ó ti máa láǹdì lálàáfíà wàlà hàwùlà wàlà quwwata illa billah. ṣé bó ti wá kí gbogbo nǹkan máa lọ́nu nínú àwọn bàbá bàbá tí wọ́n jí gbé nínú tírẹ́ẹ̀nì tí ń ti Àbújá lọ sí Kaduna wọ́n láwọn tú bàbá kan lẹ̀ láwọn ọ̀daràn wọ́n ní táwọn wò mọ́la nǹkan méjì ni ẹwà àwọn aláàmú wọ́n ní torí pé ó ti dàgbà nǹkan kejì onípẹ́sọ́sọ́ yá mú Ramadan àmọ́ àwọn gba ten million lọ́wọ́ rẹ̀ fẹ́ràn àwọn aláàmú la hawla wala quwwata illa billah olùdarí àgbà fún báńkì ètò ọ̀gbìn ní nàìjíríà wọ́n jí òun náà gbé nínú àjájígbé nínú ọkọ̀ ojú orin yẹn òun náà ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù nínú ọgbà lọ́wọ́ rẹ̀ fún tó tú òun náà lẹ̀ ṣebí gbogbo nǹkan ṣe máa lọ nìyẹn kò sí tàbí ṣùgbọ́n àwọn máa sọ ṣùgbọ́n tá a bá ronú dáadáa àní ah, mọ̀ pọ̀rọ̀ tá à ń sọ yẹn kò lè work kò lè work àwọn ọmọ sọ pé lórílẹ̀‐èdè tó ṣe ipò níjọba olórí orílẹ̀‐èdè wa ń bẹ bákan náà àwọn sọ́jà bákan náà ọlọ́pàá bákan náà bákan náà ah, ṣé wọ́n ń ṣe sọ́jà fún kó lè máa sọ ààbò onúgbòrò ni wọ́n á dá sọ́jà lẹ̀ nítorí kó lè máa sọ ààbò onúgbòrò sọ́jà wà fún ẹ̀dàrú ẹ̀bàjẹ́ ni wọ́n wà á dàrú tí wọ́n bá bàjẹ́ ń gbòòrò ẹni tí ọ̀sẹ̀ náà fara kásá rẹ̀ àwọn ọlọ́pàá náà máa ń tré fún gbogbo orú nǹkan yẹn bíkíbi láyé agbára ọlọ́pàá ni ọ̀ka mọ́ iná ló ti pa nǹkan sọ́jà náà wàá ṣiṣẹ́ akérèmọkùnmọ́lá ẹ̀rí bá àwọn orílẹ̀-èdè náà láyé wọ́n èsè mùsùlùmí náà èsè gbogbo orílẹ̀-èdè lórílẹ̀-èdè mùsùlùmí bá àwọn òyìnbó ni nǹkan yóò lè wọ́n má ti wá wọ́rọ̀ kọ̀ fi sàdá gbogbo agbára tí wọ́n bá lè sà wọ́n sà gbogbo ìwádìí tí wọ́n bá lè ṣe nípa ti ń fà wọ́n ṣe wọ́n sì gbìyànjú láti fi láti láti dá nǹkan yẹn lẹ́kùn kí irú rẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ma ẹ rí àwọn orílẹ̀-èdè kan tí wọ́n wà láyé táwọn dé táwọn mùsùlùmí irú rẹ̀ náà lè ṣẹlẹ̀ ńbẹ̀ láéláé nítorí tó bá ti lè ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn náà ṣèwádìí kí ló fà á tó fi wá jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ààrẹ dọ̀tí lórí òróǹro má nǹkan kan ń dàrú ní bàjẹ́ so lórílẹ̀‐èdè tiwa náà kò sí tàbí ṣùgbọ́n a lè fojú di orílẹ̀‐èdè wa náà torí pẹ́ lómi wà nínú wa gẹ́gẹ́ bí sádàn ò ti ṣe náà ni anything Nàìjíríà kéda lọ́dọ̀ tiẹ̀ wọ́n mọ̀ bẹnu àtẹ́lù wọ́n mọ̀ bàjẹ́ ni ó lè lọ ọ̀kan nínú àwọn neighboring countries tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ kápítà àwọn kọ̀dá tó sọ̀lọ́ ń bí wọ́n á máa sọ pé yes country ni yàtọ̀ sí nàìjíríà ọ̀gbádùn ọjọ́ change ìwé rẹ̀ kọ́ lọ́ máa gbàwé country yẹn nítorí pé àwa náà ilà katiwa fún àwa là ń bàjẹ́ èmi kópa ìwọ náà kópa ló fi dín tó di lónìí ní gbogbo òru nílé ayé àwọn yẹn máa ń kàlù wọn fún wọn máa bàbàrà rẹ̀ ìdí nu tèmi bá rí ibi tó ti fẹ́ bàjẹ́ tí mo sì lágbára láti tún ṣe màá gbìyànjú láti tún ṣe kọ́ má tọwọ́ tèmi bàjẹ́ síbẹ̀ làwa wà ẹ jẹ́ ká jáde sí gbòòrò wa káwò táwọn àgbòòrò wa mọ́ àbí ọ̀mù àwọn ilẹ̀ lọ́tù ilẹ̀ lọ́sì táwọn àjàmú lọ́wọ́ àdàbẹ̀ àbáwá tá a náà ìgbẹ́ lọ́tù ìgbẹ́ lọ́sì ní àwọn àlù táwa ń gbé sábà sì sọ̀rọ̀ sí wa á ní ẹni tí ń sọ̀rọ̀ sí wa ọ̀làjú tó wa àbẹ́ ẹ̀rí ọ̀làjú ọ̀bọ tí ń yàgbẹ́ síbikíbi nínú ìgboro òlu rẹ̀ ibi sísọ bá ti gbà wá yẹn láti yọ tí wa táwọn máa tọ̀ òsì tó fẹ́ kẹnìkan nu wa bọ́lá tẹ́lẹ̀ tó bá ti ká àìpé ká ìbò ìlú bàbá mi ẹgbọ́n wọ́n lọ ń bàlú bàbá rẹ jẹ́ ó sì máa pariwo pẹ̀lú ẹlòmíì dáa ju tiyín lọ. ẹ rí i pé àwọn gẹ́gẹ́ fúnra wa akópa púpọ̀ nínú bí nàìjíríà ṣe dàgbò ṣe dà ètò dájú òun náà ní pé nàìjíríà náà ń ṣèwádìí èyí tó fa gbogbo ètò ààbò tó wá di bó ṣe dì í ṣùgbọ́n àwọn afẹ́ sọ̀rọ̀ lábala tẹ̀sìn wípé bọ́yá táwa bá mójú tẹ̀sìn wa dáadáa kò ní máa bàjẹ́ gbọ́wọ́ mùsùlùmí àmọ́ ń lé orílẹ̀-èdè tó ẹgbẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ṣe mùsùlùmí àwọn lè máa bàjẹ́ o ṣùgbọ́n tá wípé àwọn ní ń bàjẹ́ ẹ̀ẹ́sẹ̀ rí i pé mẹ́sàn-án nínú wọn wọn ò ní jẹ́ mùsùlùmí ẹyọ kan tí máa ń jókòó mùsùlùmí tẹ́ bá tún ṣèwádìí ẹ rí pé kò gbàgbọ́ yẹ Islam dáadáa nílójú kó náà bá wọn kópa ń bẹ̀ ìtumọ̀ rú ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú Islamic political science wọ́n ní nǹkan méjì ní máa jẹ́ lọ́dà nǹkan méjì ní máa jẹ́ kí àlàáfíà kó jọba láwùjọ alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní wàázìún dìní wàázìún dìní akánilọ́wọ́dì tó ti inú ẹ̀sìn wá. eléyìí máa ń ṣe láwùjọ bí táwọn bá ti jẹ́ mùsùlùmí tí wọ́n sì ṣe mùsùlùmí lórúkọ lásán tí wọ́n ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam tí wọ́n sì lò tán gbọ́yé nínú ẹ̀sìn Islam. a lérò wípé akánilọ́wọ́dì ká má bàa rí bàjẹ́ sí tẹ̀sìn yóò máa ṣiṣẹ́ láwùjọ nítorí pé ẹni tó jalè yọ ọ̀ràn tí kọ́lọ́ tó lè jíjà ní èèwọ̀ àti pé pápá gan tí wọ́n bá fi lè lọ múlẹ̀ nílé ayé ń bí kí n tó jí tó bá tó di wọn déyàn jí tí wọ́n fi géèyàn lọ́wọ́ òní lọ lálàáfíà ìbẹ̀rù wípé òní dá kọ́lọ̀ orí mi níbi tó ṣe lílọ ọbẹ̀ léèwọ̀ fún mi kò sì ní dá kí n náwó sí nǹkan tí èsè tèmi kọ́lọ̀ wá fi hàn mí jọ̀gbìn dàlùkìyàmà káti ẹ̀ fáwọn èèyàn rí mi kí ni wàá sọ fọlọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmà àmà káyàn lọ́wọ́ dé. kí ló dé tẹ̀ sí owó nígbà tó fi báyìí nìkan lẹ́wà nulẹ̀ ẹ̀ sì ti neat neat tẹ́ fi gbé láti àbújá títí dẹ́kọ̀ ẹnikẹ́ni ò ní fura ah bẹ́ẹ̀ ni mo mọ̀ fáwọn èèyàn ní fura ṣùgbọ́n mo mọ̀ kójú ọlọ́run ọba kì í sùn ẹ̀rù ọlọ́run lọ bá mi ní òjò ń tí wọ́n ń pè léyìn ní wáázíọ́n tìní tọ́ eléyìí ló wà ní ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí ẹnìkan jalè láyé ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá rán ẹnìkan tánàbì nífẹ̀ẹ́ rẹ̀ Usama ibn Zayd ike lọ bá wa bí ànábì ẹni tí wọ́n gbé ẹjọ́ kọjálè wá bá wọn òfin ọlọ́run tó ní kí wọ́n gbé lọ́wọ́ kí wọ́n dákun kí wọ́n má lò lórí ẹ̀ ọmọ èèyàn ńlá ni inú ìran ńlá ló ti wá. ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ fún Usama pé ọ̀fẹ́ máa ṣìpẹ̀ fún yàn kan lórí wípé ká má mọ̀fin ọlọ́run ṣẹ lórí ẹ̀ ẹ̀yìn ṣé tí ì ṣe bẹ́ẹ̀ kó tó di pé wọ́n gbẹ́jọ́ wá bá nù. torí pé tẹ́jọba ti dọ́dọ̀ adájọ́ gbogbo godfather kan ẹsẹ̀ kan lálẹ́ òsì nínú òfin ẹ̀sìn Islam ọ̀sáyé rẹ̀ mà law saraqat Fatimatu bintu Muhammadin lakọta àtúnyẹdà ha tọba ẹsẹ Fatima ọmọ Muhammad sallallahu alayhi wa sallam lọba jalè gígé ní nbà gé ọwọ́ ẹ ẹdá pẹ̀lú lẹ́yìn sẹni kò ti fẹ́ jalè náà ẹnì kan ò ní fẹ́ jalè torí lọ́dọ̀ àwọn tó ti síwájú wa tẹ́lẹ̀ àbòsí làwọn máa ń ṣe tọmọ èèyàn ńlá bá jalè àbọ̀ bá ṣẹ̀ wọn ò ní mú òfìsẹ lórí ẹ àmọ́ tọmọ ẹmẹ̀kúnnù tó bá fi lè ṣẹ̀ òun wọn mú òfìsẹ lórí ẹ láyé ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn ṣe zìlá nítorí pé Islam ó fẹ́ tún àwùjọ ṣe ni wípé tá a bá rí i ṣe débi fẹ́nìkan òtún ní sẹ̀mà nǹkan àfojúsùn la wà ní àmọ́ tá a bá ní rí ṣe bẹ́ẹ̀ a fẹ́ dín ìwà àgbàjẹ́ kù débi pé a fẹ́ lè sọ pé nìkan òtún dáràn mọ́ máa ó ṣe zìlá láyé ànábì sallallahu alaihi wasallam alghamidiyya ó náà ṣe zina arábìnrin lọ ó ṣe zina láyé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ máa ń zùmúra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam ó ṣe zina bí sẹ́nìkan ti rí ó sì ti mú jẹ náà ẹnìkan kò sí tí ń fẹnu tí wọ́n sọ pé ó ń zina ní bọ́ ó ṣe zina jẹta ó ó rò pa aró ní ó ó ṣe ń tọ́jọ́ bẹ́ẹ̀ ó lọ́ máa màmú rẹ̀ wá tó wá tó àṣìyà rẹ̀ wà nábì òun ṣe zìnà ẹ̀fọ́ mọ́ anábì sallallahu alaihi wasallam wọ́n bá kọjú sáàgbọ́n abomi ó tún wá kọjú sànàbì àlọ́ ń ṣe zìnà ẹ̀fọ́ mọ́ anábì tún kọjú síbòmí ó tún wá kọjú sànàbì àlọ́ ń ṣe zìnà ẹ̀fọ́ mọ́ anábì tó kọjú sí àdójú kọkẹrin ó tún wá kọjú sànàbì òun ṣe zìnà ẹ̀fọ́ mọ́ ẹ̀rẹ́ àkùnkí lọ́fẹ́ máa mú ìyàsí bẹ́ẹ̀ akánilọ́wọ́dè jìnnà sáti ṣèbàjẹ́ tẹ̀. ìgbà tó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹlẹ́bí wa kọjú tí ó ní ṣé kèé ṣe kó o ti ṣe wèrè rí ó lóun ṣe wèrè rí tó sì máa dáńpẹ́ zina ó lóun mà kí ni zina ó lóun kìdí tó ń bọ́nú tóbìnrin á alábìnrin ẹ̀fọ́ mọ́ fífọ́ àwọn sọ lóko tí èkú ni o àṣẹwàá lè dé kọ́dà tó bá gba ẹgbàá mẹ́wàá <laughs> lẹ́nu kan ló àwọn èèyàn lónìí létí pé ẹni tó bá ṣe jìnnà ọ̀ wọ́n ṣe wọ́n pè fúyẹ́ fún wa pẹ́gbàá mẹ́wàá mẹ́wàá péré wọ́n máa jẹ ṣé àwọn èèyàn jáde lónìí ẹ̀yin fíjẹ́ ti rí nù bóòlù àwọn ti mú ẹ̀sìn bóòlù àwọn ti mẹ́sìn wọ́n sọ lóko títí tó fi kú bẹ́ẹ̀ náà lárábìnrin wa méjì yà òun náà ṣe jìnnà ó tiẹ̀ tí wá lóyún wọ́n ní kí wọ́n fi ọlọ́tọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà ló ń ṣe zina tí o tí ẹ̀bùn káàtà àlàyé kan lọ títí gbólóyún ti wá òun náà wọ́n sọ lóko tí eku ni ó lóyún fún ẹlòmíì tó yàtọ̀ sọ́kọ òun náà ní kí wọ́n fò ma ànábì sallallahu alaihi wasallam ni tó o bá ti bí ma kí ẹni tó mú ọwọ́ mú ọ padà tí ẹ̀ mọ̀ pọ́tọ̀ lẹ́ni tó ṣe ọmọ ọ̀tẹ̀ àwọn obìnrin àtọkùnrin tó ṣe zina ń lọ dára àwa awa ní ọmọ zina iná ní ọwọ nínú tí wàá lọ ti kà bí ọmọ zina à ni báwo kọ́dà kan dì í mú níjọ́ sọ nínú zina lè ṣe lè máa mú wọn ara wọn ni kò sófin tọ́ka sí pé bá ọgbọ̀n náà zina lè ṣe lè máa mú ní ìgbà tí májẹ̀mú tó lè mú ọ lè máa mú wàlá tẹ́sírò wà zero tó ń wíṣọ̀rọ̀ òkùrọ̀ ara ẹrù ẹsẹ̀ kan ní rúdẹ lónìí. àtọkùnrin àtobìnrin tó ṣe ìdìnnà àwọn ni wọ́n dáràn jẹ́ ti jẹ́ ọkànjẹ́ kí wọ́n ti kó bọ́ màmá rẹ ló jogun ò ní bàbá tọrọ máa dì náà ní bàbá alábẹ́ òfin ọlọ́run wọ́n sá ti jẹ́wọ́ pínrín pé mi mo bí tí wọ́n bá sì lo ṣẹ̀ríà Islam jẹ́ bọ̀ tí wọ́n bá sì lo ṣẹ̀ríà Islam náà tiẹ́ túbọ̀ oníjogún ẹ̀ ìwọ náà oníjogún ẹ̀. ètètè sùúrù kọjá pé ẹsọ yìgì ṣáájú kó tó di kó súnmọ́ obìnrin yẹn àmọ́ tí lọ súnmọ́ zina ni wọ́n ń yẹn ó súnmọ́ lónìí ọlọ́run ti kọ́ kó ti joyún ọmọ yẹn lónìí ọ̀làlẹ́ tó wá sọ ọmọ bá bí ọmọ zina lẹ́bí má lérò pé ńgbà oyún tẹ bá ti sọ yìgì ọmọ ti di ọmọ dáadáa ọmọ ọmọ ọkọ ọmọ zina ni wọ́n ń pelé yẹn ọ̀ láti rídìí ó ń láì akramakumullah àwọn èèyàn ọ̀tá dídí máa gbéra wọn wá bà wọn àfi nítorí pé akánilọ́wọ́ ti tẹ̀sìn tí lé ní jìnnà sí bàjẹ́ ń bẹ pẹ̀lú wọn. nǹkan oríṣìkejì tí máa lé ní jìnnà sí bàjẹ́ wọ́n ń pè ní wáṣẹ̀ọ́n hukmi akánilọ́wọ́ de sòfin wọ́n ní ìlú tí ọba sófin ọ̀sẹ̀sẹ̀ ń bẹ. ẹ̀rí pé ìlú táwọn mùsùlùmí látàrí àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn látàrí fáwọn ọmọ gbogbo láwọn ilé ẹ̀kọ́ gbogbo lẹ́kùn tí yẹn bá wà láti pre-primary títí tó fi dé yunifásitì tó fi gba gbogbo pálí tí wọ́n bá máa gbà léèwé wọ́n máa bọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn náà gbogbo olú àwọn mùsùlùmí bó ṣe rí nù láwọn ilẹ̀ lárúbáwá bá jẹ́ engineer bá jẹ́ pilot bá jẹ́ anything kó jẹ́ medical doctor ó ti pẹ́ sí. nítorí pé gbogbo nǹkan ta yé lásán ni tó bá ta ayé sọ́wọ́ àtúntò ọ̀run. àwọn èèyàn máa ń pẹ́ ẹ̀sìn oníkálukú ọmọ bẹ̀rù nítorí wọn fẹ́ ṣe ìkọ̀dá ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́ o sì ní rẹ ipò ṣe kankan tí kó nà rẹ tóbi wọn náà máa pé tóbi wọn náà máa pé kọjá lórí àjọ ni. ṣùgbọ́n àwọn àwùjọ tí àwọn ẹsẹ̀ mùsùlùmí ẹ̀rí ní lọ sí Europe ó ṣòro torí káwọn èèyàn kí làwọn ọlọ́pàá wọn ṣe wọ́n wọ àwọn mú ni bẹ́ẹ̀ ni jẹba lọ sí Amẹ́ríkà kí làwọn ọlọ́pàá wọn ṣe wọ́n wọ àwọn kó ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn àwọn Japan bẹ́ẹ̀ làwọn China bẹ́ẹ̀ ni gbogbo àwọn alúlé ayé bọ́lá tó fi dórí àwọn African countries wọ̀nyí báyìí kìí ti pẹ́sì Islam kan wọ́n ní amófin tí wọ́n ṣe kalẹ̀ wọ́n mú ṣẹ òfin kìí jófin láyé tí wọ́n bá ti mú ṣẹ lọ́kọ̀dẹ̀pẹ̀ dọ̀tí pépà ni àwọn náà lófin ṣùgbọ́n sá ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé nítorí pé nàìjíríà ẹ rí i pé bàtà ní tó lè ṣe tí ọjọ́ tọba sá ti mọ̀ yẹn wọ́n máa tẹ gbogbo àwọn òfin wọn tí wọ́n ṣe lójúmọ́ lẹ́yìn oníkálukú ti wò pé òun ti wà bó kò sí tẹ́nìkan lè ṣe fún àtàrà bá ń láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀sìn ò sí òfin tí wọ́n ti láwọn ṣe náà kò wúlò. akramakumullah tó bá jẹ́ pé mẹ̀kúnnù ni bá ń gbé mọ́tò lọ ní tọ́gbàyìn wọ́n ti ń kú kò kú àwọn àwùjọ kan wà nàìjíríà wọ́n dájú pé mọ́tò yóò ṣáájú rẹ̀ kú àwọn èèyàn lù pa. tá a fi sílẹ̀ tá a fi sílẹ̀ fúnjọba sábà ti wò ó tí wọ́n wọ̀n tí wọ́n wo ń tọ́ wọ̀n àtàrí kó fúyẹ́ ó lè jẹ́ pọ́n gbàgbé rẹ̀ sẹ́wọ̀n kú rẹ̀ ṣùgbọ́n ẹni tó fi mọ́tò gbá yẹn irú àwọn mọ́tò tí wọ́n máa ń fi tíńtẹ́ kíní sí láàánú tí gbogbo ẹ dúdú tàbí ẹ̀rẹ́ ni tó wà ń bẹ̀ ńlọ agbá yẹn ẹ̀rí pé kíákíá làwọn ọlọ́pàá ti dé bẹ́ẹ̀ wọ́n try láti rescue ẹni tó gbá yẹn lọ́lọ́ lálàáfíà ẹ̀yin ẹ̀yà má dààmú ẹ̀ má wọrí á rí pa ṣe kankan sí ìṣẹ̀lẹ̀ yẹn lọ́ba tán nítorí pé ẹni tó gbá yẹn yẹn untouchable ok bó lẹ́mi tiẹ̀ ti jẹ́ ti rin tẹ́mi ẹni tó gbá tẹ́mi tiẹ̀ jẹ́ ti gàrí tòun bá sábà ti ṣe báyìí tó jẹ́ pé oríṣi gbátà ń fi ń wọn oúnjẹ kọ́là wá fi ń sá táà ń fi gbọ́ oríṣi méjì táà ń fi ń wọ̀n níbo wá lẹ ti wá rò yìí pé òfin rọ́tàǹbáǹsì ó ti wúlò ó ní wúlò kò ní ṣiṣẹ́ nítorí pé láwọn orílẹ̀-èdè kan àwọn kan dà lóru wọ́n wá lọ kó wọn bí tí wọ́n ti ń dà lóru wọ́n tì wọ́n mọ́lé nínú ìpè máa ń wọlé lẹ́yìn pé ìpè máa ń wọlé lẹ́yìn pé pé ẹ ti sí àwọn èèyàn mú o àwọn ẹni tẹ́ mú yẹn ò sínú tọ́ ẹ mú o ẹ dá wọn lẹ o àbó láti wá sọ kọmíṣánná ti gbọ́ ọ̀rọ̀ ti lọ àbó ẹ̀ẹ́dà àwọn eléyìn lẹ́ lọ wá abẹ́ ti kó àwọn kan sáàbò sẹ́kọ̀ abẹ́rẹ́ wọ́n bá lọ kó àwọn ọmọ ọlọ́mọ táwọn ti di aláàrú ètí ń ti wílbárù ọlọ́kadà wọ́n kà lọ kó àwọn ibi tí wọ́n ń sùn nìkan ah, nọ́mbà mélòó làwọn tá a fẹ́ dálẹ̀ àwọn fífì wọ́n bá kóyà fífì dìpọ̀ adúpẹ́ fọlọ́n fún wọn ìṣẹ́gbẹ́ nàìjíríà mi. ara tí máa ń omi àlàáfíà ló jẹ nù nítorí pé ọ̀kan nínú àwọn àjẹ lọ mú mùkúmu ó lè kó wọn ràn ró ńjọ kan gbàtó sí ló wọn ràn ró ẹ mọbi tí ó ti ràn ró ọba máa bọ́ lọ́wọ́ rẹ̀ pé kí gbogbo èèyàn kú kúkú kọ́nà ẹlẹ́dàá kó sànù ẹ̀rí títẹ̀ bá bẹ jùlọ lọ́dọ̀ àwọn mùsùlùmí tí àwa mùsùlùmí náà bá jẹ́ kórì tọ̀hídì la bá wà tá a sì mójútó tọ̀hídì wa dáadáa ó kéré jù ìfàyàbalẹ̀ ọba orílẹ̀-èdè látọ̀dọ̀ mùsùlùmí. ọlọ́run ẹlẹ́dàá wa yóò ti torí tọ̀hídì tẹ̀yìn mùsùlùmí tẹ̀ mójútó ẹ̀sán tí máa fi san àwọn ẹni tó bá ní tọ̀hídì bí máa mú kí ìfàyàbalẹ̀ ọjọba láwùjọ wọn yóò jẹ́ jọba láwùjọ wa débìkan. àmọ́ gbà táwọn ti jẹ́ jẹ́ mùsùlùmí ni Islam láṣẹ a kì í ṣe ń dáná àdìsọ́ là fi mà wá orúkọ lásán ló ṣẹ́kù ṣé ń sàmì sí pé mùsùlùmí ni ọ́ wọ́n dájú pé irun máa ń ṣe Jacob Ibrahim tí máa ń òun náà ni ó wọ́n tó ń Allahu ẹ ti takòtọ̀ lọ́n tẹ́lẹ̀ ń ti clear àmọ́ wọ gbogbo òfófó ọ̀rọ̀ tó ń ṣe tó ń pera rẹ̀ mùsùlùmí ó ti tú torí pé ìjẹ́ ló fi ọ lọ ebi Ramadan náà ló dé lọ́pọ̀lọpọ̀ di mùsùlùmí nìyí níjẹ́ ò láti yẹ ọmọ kíláàsì kan ìwọ wo báyọ̀ pé gímú lé rẹ mọ́ kíláàsì wa táwọn ẹ̀sìn hayya ala salat tó sì túlẹ̀ omi ìlọ́kadà yóò hún náà bò ní pé kí ni gbogbo alẹ́ máa pè wá ni abẹ́rẹ́ rí mùsùlùmí oríṣiríṣi ta ẹ́ alẹ́ oríṣiríṣi lè ń gbé wọlé jójúmọ́ ọlọ́wọ́n jayé orí tó ń kó wọn tó kú ọmọẹ̀yàn ọ̀la wọ́n jayé orí o. gbogbo ẹ̀ta ẹ̀sẹ̀ yóò dà ó mú tí ó ń gbapá náà ó ní ẹ̀yà ìjọba wọ̀ lọ lẹ́sẹ̀ abẹ́rẹ́ rí ìsìlámù náà sí ìsìlámù náà òní jẹ́ ọmọkùnrin òjò ojoojúmọ́ gbẹ́rẹ́ ojoojúmọ́ òun tún so bàjẹ́ lọ bí iṣẹ́ ọ̀fẹ́ gba tọ̀gá jẹ́ o sì ní mùsùlùmí nìwọ̀. Ṣèbẹ́ lómi náà kàn dárùn gbà sí nítorí kó lè rẹ́ni jàǹbá nítorí kó ti mọ̀ fáwọn èèyàn fẹ́ràn ẹlẹ́sìn. Táwọn bá ṣe rí ọmọ pé Masha Allah la quwwata illa this brother must be a very good Muslim ọmọ pé a very bad person. He is a bad Muslim o a very bad person. Tí a bá dán òpin ẹ kó sínú kòtò ẹbí ìsìláàmù rọ́tò ǹtì náà sẹ́rù rẹ náà aláwọn sọ pé à ń torí tiẹ̀ ìbàlẹ̀ ọkàn wà ìbàlẹ̀ ọkàn kọ̀ tàbí pákáleke ọlọ́run ẹlẹ́dàá wa ó fi hàn wá ó ní ẹnikẹ́ni tó bá ti lè ní tẹ̀wọ̀hìd tó dì í mú lódodo ìbàlẹ̀ ọkàn ọbẹ̀ fún un àmọ́ mo ti sọ ṣáájú tọ̀hídì tá ń sọ yìí àwọn tí wọ́n ní wọ́n kéré láwùjọ wa wọ́n kéré síbẹ̀ máa bu alùsùn àárẹ̀ ìbú wọn kọ́ máa já kálukú nù ẹni tí ìbá bu alùsùn nà ẹni tí sì ń bù torí tá a bá parọ́ títí àlè parọ́ fún ọlọ́ ẹ fẹ́ràn sunna ẹ fẹ́ràn kí wọ́n máa tẹ̀lé lánàá tànàbì tó tó àbá tẹ̀lé tànàbì ó lè ní tọ̀hídì tá ń sọ. ẹ̀rẹ́ lómi ó tún máa sọ yanyanya pé alùsùn bá wò kí làwọn abẹ́ bá alùsùn sí. alùkẹ́ alẹ̀ yẹn làwọn. torí kọ ọbú láàrin kọjá màtòrì bí àlùwọ́ ẹ̀mẹ́ta àwọn alùsúnà léwu ẹ̀mẹ́ta àwọn lóúnjàre kí á lọ rí mú gan nínú àṣà ìrà rẹ̀ àti màtòrì bí àrẹ ti sọkúsọ kí lọ rí mú mẹ́ torí pé bá pè nǹkan dáadáa bá wà mẹ́ ọ yẹ kó ti yí ọ̀rọ̀ ẹnu rẹ̀ gan padà wà wà lẹ́lẹ́ ní ìsìn mọ̀ ń katira jò tí mo mọ̀ wà nù pé mọ̀ ń katira mọ̀ ń katira mọ̀ ń katira ilé jáde kí mo sọ̀sọ̀kúsọ torí kékeré ṣe tíra jàkújàkú mọ̀ ń kà tíra àwọn ẹni tí ń pè ní lọ sídìí ẹ̀sùn òdodo mọ̀ ń kà ìwọ nkọ kọ́ ìgbà tó oníwèé ta àwọn eléyìí gan wọ́n tún dọ̀tí ọrọ ẹnu rẹ tòun á dọ̀tí ọrọ ẹnu sẹ́yìn pé wà kan yọ dọ̀tí eléyìí túmọ̀ sí pé ká lè bá a jẹ́ni ní ìwọ fúnra ilé àwùjọ kó lè bá a da ọgbọ́dọ̀ kọ́kọ́ ìyẹn àwọn anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n Yahudi wọ́n pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sọ́nà mọ́kànléláàádọ́rin seventy one sect. àwọn Nasara àwọn pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sọ́nà méjìléní àádọ́rin tí wọ́n lè kà. wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́rẹ̀ kó ọmọ màdì àlùmọ̀ àyìn tẹ́ ti sọ pé gba Islam kìí sàwọn kèfèrí nínú àlùmọ́ ànábì torí pé àlùmọ́ ànábì A and B ni A làwọn tá a ti gba Islam B làwọn tó sẹ́kù ń kẹfẹ́ àwọn tó gba Islam yẹn à ń pè wọ́n ní ummatul ijaba àwọn tó sẹ́kù ń kèfèrí yẹn à ń pè wọ́n ní ummatul da'wa àwọn tó wà kó bá ti máa pè wọ́n àwọn olùmọ́ á àlùmọ́ rẹ̀ ti ń sọ tó ní wọ́n pín yẹlẹyẹlẹ o àwọn ọmọtìlì ìdáàbà àwọn tó ti gbẹ̀sẹ̀ àpín àbá àpín ẹgbẹ́ náà rí láti ayé tó ti pẹ́ làwọn mùsùlùmí ti pín ó ní àlùmọ̀ mi ó pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin èsì pé jamajama tó wà ọ̀kẹ́ máa wá kà torí lẹ́kọ̀ọ́ ń bí ẹ̀ka jù bẹ́ẹ̀ lọ ẹ̀ka jù seventy three yẹn lọ. ṣùgbọ́n táwọn olùmọ̀ ń sọ ni pé àwọn ìtàn pín tí ànábì ń sọ yìí ó ṣeé ṣe kó pé ìpín bí ọgọ́rùn-ún jù bẹ́ẹ̀ lọ míì gbogbo wọn ni wọ́n túmọ̀ sí one. torí pé àìdíà kan ló pa wọn pọ̀ àìdíà ńlá sì máa kà wọn kì í ṣe kókó wọn ṣe pọ̀ sí ńlá máa kà wọn. àlùmọ̀tẹ̀ ni ó pín sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin ìtọ́ abáyọ̀ lẹ́rù ni kò ló ha nà gbogbo wọn iná ni wọ́n wọ̀ illa wahida àyàfẹ́ yọ̀kan. Ah, a ọlọ́nkọ́ bá ṣe àlékún ìyọ́nú fáwọn sàhábà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n bí ànábì àwọn àwo ni ànábì ni hum man kanu ala misli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ti ń bẹ lórí irú tèmi àtàwọn sàhábà mi ń bẹ lórí rẹ̀ lónìí irú gbàgbọ́ wo la nẹ́bí àtàwọn sàhábà wà lóye níta ń sọ nípa tòhídì tó lè mú kí ìfọkànbalẹ̀ ó ṣẹlẹ̀ láwùjọ wa. kò sí tàbí ṣùgbọ́n àwọn tó sí náà àwọn tí ò sí lórí súnà àwọn náà ó níbi tí ìsìnà ti wá bá wọn ẹlòmíì látara àwọn òbí rẹ̀ ẹlòmíì látara àwùjọ rẹ̀ ẹlòmíì látara ibi tó ti kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ náà ló ní tọ́tọ̀ka sí pé irú rẹ̀ máa ṣẹlẹ̀ nítorí pé òbí tẹ rí yẹn wọ́n máa ń kópa ipa burúkú lórí ọmọ bọ́mọ òfin níṣẹ́. Ànábì sallallahu alaihi wasallam ó ní kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidanihi aw yunassiranihi aw yumajjisanihi gbogbo ọmọ pátá tí wọ́n ń bí láyé wọ́n máa bí wọn lórí àdámà àti jẹ́ mùsùlùmí. bàbá àtìyá ọmọ àwọn ni máa ń sọ ọmọ di Yahudi àwọn ni máa ń sọ di Nasara àwọn ni máa ń sọ ọmọ di Màjúsí. ìrẹ́ iná mà gbàdẹ́yìn sẹ́yìn ò ṣe súnà tọ́mọ ẹ̀yìn ṣe súnà síbẹ̀ mú ẹ̀ màjà tẹ̀ ń bọ̀ màjà síbẹ̀ mú kúkẹ́ gbé ti ọmọ láyé ń bí kan yóò ti ṣe súnà nù lẹ́yìn yìí ti èpè gba tiẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀ ọkùnkùn ṣẹlẹ̀. ìmúra lásán tọmọ mi múra ṣé bá ọmọ ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn òbí rẹ̀. táwọn òbí ọ̀sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbò olùkọ́mọ níbi àtìlẹ́ tẹ̀sí. ó ti mọ̀ sí káwọn òbí wọn máa ń kópa púpọ̀ níbi àti ṣe ọmọ lọ́nà ọlọ́mọ àwùjọ táwọn èèyàn ń gbé Ị máa kópa púpọ̀ nínú àti tèèyàn jẹ́ tí máa kópa púpọ̀ nínú àti tèèyàn jẹ́ arákùnrin kẹta náà ti sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ tó fún wa ní ìròyìn nípa rẹ̀ wọ́n ní arákùnrin yìí pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún ọlọ́run á fi ti lẹ́mìí kó n fẹ́ túbá ọwọ́ ń ṣèbéèrè pé ẹ tọ́ka mi tí mo lè lọ ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ àwọn wá fi ẹnìkan hàn nú àwọn tẹ̀sìntẹ̀sìn tí ò ní mà àwọn rò pé olùmọ̀ọ́nì ìgbà tó dọ́dọ̀ rẹ̀ ó lè mí yìí o mo ti pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún mo á fẹ́ túbà sọ́lọ́ wọn gbà tuntun bá mi èèyàn mélòó mọ́kàndínlọ́gọ́rùn-ún ọlọ́run ní gbà tuntun bá mi lọ́ba kúkú pa òun náà lọ́ba pọ́gọ́rùn-ún báyìí nítorí wọn béèrè ẹ dákun ẹ fọlùmọ̀ hàn ẹ dákun ẹ pé olùmọ̀hánmí wọn bá tún tọ́ka sí olùmọ̀fún ní ìsìn wọn ò ṣàṣìṣe ìgbà tọ́jọ́dọ̀ olùmọ̀ ó ní mo ti pààyàn ọgọ́rùn-ún ìmọ̀ sọ́lọ́run forí jì mí wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́run forí jì ọ́ kò sí bí òkè ti ṣe lè ga tó tí ó jẹ́ tẹ̀sẹ̀ tí àgbàrá àforíjì tí ò ní ti dànù tí wọ́n bá lọ sọ́dọ̀ ọlọ́run àmọ́ ìlú tó wà yìí ti bẹ́ẹ̀ lẹ̀ ìlú máa ń lapa lára èèyàn tí ìlú bá jẹ́ ibi tá ti ń dára wàláhì tí wọ́n bá dé èèyàn rí ó rí pé díẹ̀ díẹ̀ wọn náà máa kọ́ràn dá wọn náà kọ́ràn dá pé a ibi tá a wà ikọ̀ gba tìmẹ̀tìmẹ̀ a ibi ìbá a èèyàn náà gbọ́dọ̀ èèyàn náà gbọ́dọ̀ ti mú máàkì nínú kéèyàn máa dára ìlú yìí ìlú burúkú téèyàn ti pààyàn ọgọ́rùn-ún tí ò ronú ọba àwọn ẹrú ọlọ́m̀bẹ̀ tá ń sin lọ́n darapọ̀ mọ́ wọn ńlọ ńlọ ńlọ ọlọ́run bá bá gbẹ̀mí rẹ̀ láàrin ọ̀nà wọ́n gbẹ̀mí rẹ̀ láàrin ọ̀nà màlẹ́kà oríṣi méjì wá àti màlẹ́kà àyà. àwọn màlẹ́kà yà fẹ́ gbé ọ̀daràn lélẹ́yìn náà àwọn ti gba gbogbo òdòdó gbogbo nínú ọ̀ràn ajá á máa ṣeré láì ṣe àwọn mẹ̀lẹ́kà kí wọ́n sọ wọ́n kẹ́ẹ̀ ọ̀ yẹ́sì ẹ̀sà àánú àbá ìjìyàn pọ̀ sí mo ló ń lọ ní ó ti fìlú burúkú lẹ̀ ó ń lọ síbi tó jẹ́ pé ó ti lọ darapọ̀ mọ́ àìsí ṣe tọ́lọ̀ ọlọ́run á mú kí ilẹ̀ ọkákò ọwọ́ kan ó fi súnmọ́ bí tí ń lọ yàtọ̀ síbi títí ń bọ̀ gbàtí wọ́n ní kí wọ́n wọn bó ṣe súnmọ́ bí ti ń lọ sí àti ibi títí ń bọ̀ wọ́n rí kó súnmọ́ bí ti ń lọ pẹ̀lú òdiwọ̀n ọwọ́ kan ju bí títí ń bọ̀ lọ làwọn màlẹ́kà kẹsìgbè torí kọ́ náà fẹ́ ká túbà. tó ẹ rí i pé ẹni tó wọ̀n sí ẹ̀sìn òdodo nínú àwa mùsùlùmí náà lónìí àwọn náà láwọn sábàbí tó wọ̀n sí inú rẹ̀ lólùkọ́ láti ayé dáyé ni wọ́n ti máa ń pòwe ike mẹ́hìnmáyẹ́kùnrin mọ̀ràn bíi yẹkùnni mọ́rọ́bà bí olùkọ́ bá ti ṣe rí bẹ́ẹ̀ lákẹ́kọ̀ọ́ náà rí olùkọ́ èèyàn bá jẹ́ olùkọ́ tó dúró dédé nídìí ẹ̀sìn ọlọ́run nídìí òfin kọ́yàn náà ní jù bá ń lọ tó bá sì jẹ́ olùkọ́ tí ò dúró dédé ní tí ọ̀dà náà ni ó fi kọ́yàn nítorí pé níta bá nílò alẹ́ bòyàn níta ni a lè fi tọrọ torí ẹ gbogbo àwọn ẹni tí wàá jẹ́ fáwọn òsí lórí ẹ̀sìn gidi o kò tó láti máa fi ṣèkẹ́wọ́ pé tó ṣẹlẹ̀ ni pé àwa ń tiwa àwọn òbí tó bí wa ni àwa ń tiwa àwùjọ tá a gbé ni àwa ń tiwa ibi tá a ti kẹ́kọ̀ọ́ ni a ti gbọ́ gbogbo eléyìí àwáwí kan sí ma tí kí wọn náà túnra rẹ bí lọ. gbé gbogbo méjèèjì sórí àtẹ àti ìlànà tó ṣe déédéé pẹ̀lú tẹni tá a fẹ̀sẹ̀ rán anabiwa Muhammad sallallahu alaihi wasallam àti tàwọn tó takò sẹ́yìn tẹ̀ bùkátà wádìí a ẹni tí wọ́n fẹ̀sìn rán ni àlàkalẹ̀ rẹ̀ ni ó ń lọ yẹ kọ́tẹ́ gbogbo wa lọ́rùn títí ọba ti tẹ́ wa lọ́rùn ó túmọ̀ sí pé à ń ti ń tọ ìlànà àtàṣe ìtọ́ọ̀lù torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó ṣe ní rọrùn fún gbogbo wa láti lè tẹ̀sìn òdodo kó lè jìnnà tí ń tọ́ba ti takò lànà nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa ó wà nínú ẹgbàá kan eléyìí àti muslim gbé jáde látọ̀dọ̀ sàábé abdullah ibn mas'ud radiyallahu anhu ó ní àyà yìí sọ̀kalẹ̀ nínú suratul an'am àyà kejìléní ọgọ́rin ọlọ́run ẹlẹ́dàá sọ pé alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulm. أولئك لهم الأمن وهم مهتدون àwọn ìtọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mábòsí ìbàlẹ̀ ọkàn jẹ tiwọn wọn sì jẹ ẹni tó mànà àwọn ẹni tó gbọ́ lọ́ngbọ́ lódodo tí wọn lú ìgbàgbọ́ wọn papọ̀ mábòsí ìbàlẹ̀ ọkàn jẹ tiwọn àwọn ni wọn mànà Ibn Mas'ud radiyallahu anhu ó ní nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ kọ̀dẹ́rùn ó lé máwọn sàhábà wọ́n ń fẹ́ láti rí oore tí ń bẹ́nu àyà yìí ṣùgbọ́n májẹ̀mú tọ́lọ̀ ń filẹ̀ pẹ̀lú àti rí oore yìí gbogbo àwọn làwọn ti jẹ́ni tó ṣubú sínú àṣìṣe pípé àwọn ẹni tó gbàgbọ́ lódodo tí wọn kò sì lú ìgbàgbọ́ wọn papọ̀ mábòsí àwọn eléyìí ìbàlẹ̀ ọkàn jẹ́ tiwọn tani ọ̀fẹ́ kí ìbàlẹ̀ ọkàn jẹ́ tòun láyé lọ́run tani ọ̀fẹ́ láti jẹ́ni tí wọ́n mọ̀nà láyé lọ́run wàláhì gbogbo wa ló wù. à ń fòrè yìí ṣùgbọ́n ọ̀nà tá a gbà débẹ̀ ó ti fẹ́ dàbí ìgbà tó ti kọ́ fẹ́ lọ́mọ wa lọ́wọ́ torí kọ́ lọ́n sọ pé wà lámì yalbisu imanahum bi dhulm tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ máa bò sí. àwọn sàhábà wa sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ayyuna lẹ́mìíyàwó lẹ́mìínàfìlà ta ni nínú wa ni ò ti ṣàbòsí sórí ara rẹ̀ rí tọ́lọ̀ wa ń sọ ike ẹni tó bá gbàgbọ́ tí ó sì lú ìgbàgbọ́ rẹ̀ papọ̀ má bò sí rí àwọn eléyìí ní ìbàlẹ̀ ọkàn jẹ́ tiwọn àwọn ni wọ́n mànà anábì ní rárá o kìí ṣe wá àbòsí tẹ lérò lọ́lọ́ ń sọ àbòsí tọ́lọ̀ wọn bá ń sọ ń bí òní sọ́lọ̀ ajẹ́pẹ̀tùmọ̀ rẹ̀ ni pé dájúdájú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ wọn papọ̀ mẹ́bọ ṣíṣe wọn ò ṣẹbọ sọ́lọ̀ wọn ò ṣẹbọ sọ́lọ̀ tẹ́ ẹ̀ gbọ́ sí Luqman al-Hakim tó sọ fọ́mọ rẹ̀ ya bunayya la tushrik billah inna ash-shirka ìrẹ́ ọmọdékùnrin mi kékeré yìí má ṣẹbọ sọ́lọ̀ o nítorí pé dájúdájú ìṣẹbọ sọ́lọ̀ òun gangan làbùsí ńlá. ó túmọ̀ sí pé wọ́n á máa pàbòsí wọ́n máa ń pè ìṣẹ́bọsọ́nà ní àbòsí. ẹ̀rí nínú ayé alukurani kan ọlọ́ni wal kafiruna humu zalimu àwọn kèfèrí ni àwọn alábòsí ìtumọ̀ rẹ̀ ni pé àwọn kèfèrí àwọn lolùṣẹbọ àwọn kèfèrí lolùṣẹbọ. ayé yìí fi hàn wá pé ẹ̀yẹ ń tọ́lọ̀ ní kẹsí ń bẹ̀ kẹ́yìn ọmọ wa retí èsì tọ́lọ̀ wọn bá sọ pé ẹ̀rí ń bẹ̀. ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون àwọn ẹni tó kọ lọ́wọ́ ọba gbọ́ tí wọn ò rí ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ìṣẹ́bọ sọ́lọ̀ ìbàlẹ̀ ọkàn bẹ fún wọn wọn ò ní ìbàlẹ̀ ọkàn láyé wọn ò ní ìbàlẹ̀ ọkàn lálùjẹ́nà àlàkìyà ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ó sì sí wọn lẹ́ni tí mọ̀nà láyé àti lọ́run ibi tọ́rọ̀ wà náà nìyẹn ǹjẹ́ ṣé àwa fúnra wa àgbàgbọ́ lódodo ṣé ìgbàgbọ́ wa ó yanrantí ọ̀dàǹgájíà ọgbádùn sáàsì lùgbàgbọ́ wa mọ́ ìṣẹ́bọ̀sọ̀lọ̀ oníkàlùkù balẹ̀ ẹ̀ńsánù àlẹ́ ẹ̀ńsìhí bọ́sìyìrà oníkàlùkù wa lójú rẹ̀ ọ̀fọ́ sínú rẹ̀ adára wa mọ̀ àmọ́ báwa náà bá ti ṣẹ́bọ̀sọ̀lọ̀ rí àbá ṣẹ́bọ̀sọ̀lọ̀ wọn bá rí ìṣẹ́bọ̀sọ̀lọ̀ pẹ̀sẹ̀dìgbà tí ìwọ náà bá dẹni tí ń bọ̀ kọ ẹsẹ̀ dìgbà tó ń bá ń bọ ya kọ ẹsẹ̀ dìgbà tó ń bá ń pè Ṣàngó kọ ẹsẹ̀ dìgbà tó ń bá ń pè sùn ìṣẹ́bọ sọ́lọ̀ ọwẹ́ ọ̀tayọ ìrìn àwúrèbé dúdú lórí àpáta dúdú ní òru tó sọ́kùnkùn birikiti ntọ́wẹ́ gidigidi ni ó ṣeéṣe kọjá kó o ti ṣubú sínú ìṣẹ́bọ sọ́lọ̀ tí wọn náà mọ̀ ó ti ṣeéṣe kọjá pé ó ṣubú sínú rẹ̀ láì mọ̀ ìdí ni tọ́gà wa anabi wa Muhammad táwọn gangan fúnra wọn ọba wọn mọ́ níbi táwọn ṣe ń tọ́jú ìṣẹ̀bọ sọ́lọ̀ tí wọ́n sì ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ bó wàá tí wọ́n máa sọ pé mi kẹ̀ èmi ẹ̀ dá mi mọ̀ ní. èmi ọmọ àfa bàbá mi náà ọmọ àfa bàbá bàbá àfa kí lọ já mọ́lẹ́gbẹ̀ẹ́ ànábì ànábì sallallahu alayhi wa sallam kí máa ń ṣàdúrà báyìí gbogbo gbà Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ọlọ́mọ ń sádi rẹ o níbi àti sẹ́bọ̀ sí ọ̀la máa mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí ètò ṣeéṣe ká pé mo ti ṣe láì mà ń bẹ lọ́nbẹ̀ẹ́ tán ẹ̀rí pé láwùjọ tàwa Yorùbá wọ́n ń sọ pé àwọn ń ṣe Islam lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọn à ń ṣe Islam lódodo nítorí wípé Yorùbá máa dá sà wípé ẹ̀sìn kan pé káwọn ọmọ sọ̀rọ̀ abẹ́ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ olùkọ́ yìí náà ti délé ayé tójọ́ mẹ́ta ẹ̀ mà bẹ́ẹ̀ ẹ̀sìn kan pé káwọn ọmọ sọ̀rọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí yọ́ọ́ máa jálàjì ó lè tó kan yín mánu eyín tẹ́nìkan kan ọ̀bẹ yóò tún á máa jẹ́ kó náà ní bá wọn bọ̀ rẹ̀ ó lè jẹ́ kó náà ní bàbá àgbà nídìí ibi tí wọ́n ti ń sọdún ẹ̀yọ̀ ṣé gbogbo eléyìí ń ṣẹbọ gbogbo àwọn ètùtù tẹ̀ ń ṣe gbogbo nǹkan tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run èyí ń ṣẹbọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí yóò máa dúpọ̀ nǹkan joyè ó lè fẹ́ jẹ ìgbà ó lè fẹ́ jẹ baálẹ̀ ó lè fẹ́ jọba èwo wọn máa jẹ nu gbogbo ẹ̀ tí wọ́n ṣe bọ̀ èwo wọn jẹ nu gbogbo ẹ̀ tí wọ́n ọ̀dọ̀ ṣe bọ̀ kọfẹ́ sí ẹ mọ̀ pé tá a bá ta ayétàn ìyá àmà wà ókè kó lẹ́sìn pàdé ọlọ ẹ rí i pé ọba ó lòún ba lórí gbogbo nǹkan ni gbogbo ẹbọ gbogbo ọ̀sà òun náà ni bàbá àtàlẹ̀ òun náà gangan ni kọ̀ńtrólà fún gbogbo bẹ́ẹ̀ bó sì máa lọ ok kọ́dà kan tó bá ti jọba tán àwọn máa ń declare rẹ̀ ní openly wípé àwọn ò ṣe sọ láti máa ń tà wọn tọba wáyọ kan wá sí sọ láti ń sórí ìyá kẹsàárì wà ń bẹ kẹ má bàa lérò pàwọ sí sọ láti máa rárá rárá rárá ọ̀pọ̀lọpọ̀ ọba tàwọn baálẹ̀ tàwọn ọba tán wá sí mọ́sálásí tó ti lè ṣe sọ láti ojú ayé nǹkan immediately tó bá ti padà sáàfin rẹ̀ òòsà náà ò kọ́ forí kalẹ̀ fún pé kọ́ má tó islam náà dà irú àwọn ẹni tí wọ́n ń sọ nù wípé ẹ lu ẹbọ mẹ́sìn àwa náà mọ̀ kó lu ẹbọ mẹ́sìn láàárọ̀ yìí sílẹ̀ má lónìí ẹlòmíọ̀ jáde ńlẹ̀ àfìgbà tó kọ́kọ́ pe ọkọ̀ àjímá mú fi bánu. nítorí bíi sinmi káwọn ọmọ ẹsẹ sábà àwọn àdúrà àárọ̀ àárọ̀ ó ti dá wa lójú pé gbogbo yẹn wí tiẹ̀ láàárọ̀ yìí ìyá àwọn mùsùlùmí a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ànábì ní káwí lẹ́ẹ̀mẹ́ta bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa as-sami'ul 'alim síbi gbogbo aná làwí láàárọ̀ yìí àdúgbò ẹ̀fọ́ lọ wọ́n ní káwí lẹ́ẹ̀mẹ́ta àtàwọn àdúrà mi ètò wọn ní káwọn ọmọ wí làwa ń wí ìwọ́n tiẹ̀ tí wọ́n mọ̀ ó ti ya patẹ́sìn bàjẹ́bàjẹ́ ìwọ́n tiẹ̀ nígbà tí a bí bèjì kí ló dé ẹlẹ́sẹ̀ wà bèjì ni o ṣé ìsìláàmù náà ló ní ká máa ṣẹ̀ wà bèjì sáànà bìnrin àbọ̀lọ̀ ló ní ká máa ṣẹ̀ wà bèjì wọ́n á sọ pé ṣẹ̀ wà bèjì torí pé kó ń bẹ torí pé wà ń bẹ ìwọ́n tó jẹ́ kó ń pera rẹ mùsùlùmí ṣé wọ́n mọ gbogbo nǹkan tó ti gbé mi ẹlòmíà ń bẹ ń rẹ̀ o sì ló ọ mẹ́sàn mẹ́sìn kí ló tó wá mú mẹ́sìn kí ló mú mẹ́sìn ok sọ láti lo mú mẹ́tò hì ẹlòmíì ẹ̀rì tí àwọn ń tè mara ni ẹlòmíì fúnpa ni ẹlòmíì òrùka ni gbogbo àwọn nǹkan wọ̀nyí bí islam lẹ́nu ti abẹ́ bọ̀ islam ọ̀faramọ́ gbogbo ẹ̀ ó di àtúnbí nínú islam ẹni tó bá fẹ́ ṣe islam fẹ́ẹ́ rí gbogbo jágbajàgba olóko méjèèjì jágbajàgba lọ kò sí nǹkan tí islam fẹ́ fi ṣe islam sọ fún wa pé gbogbo nǹkan ẹni tó bá ti ṣe ti ṣẹbọ sọlọ ìgbà tí Ànábì sallallahu alaihi wa sallam tọkọ wọn ba sọábì kan lápá lọba rí ìfúnpá ń bẹ kí lélẹyìí ó ní ìsàn kan wà tí máa kọlẹ̀ báyàn lápá tí èèyàn bá fi irú ìfúnpá ìsapá ìsàn yẹn òní kọ́lẹ̀ báyọ̀ lápá anabi ni ẹnzẹ́ha jádàánù lẹ́yìn náà látẹ̀sí ìdókè ìlà wàhìmán torí tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní sàlékún kankan fún ọjọ́ ọ̀lẹ́ lọ. wọ́n iná ha lọ́wọ́ bá kẹ́yẹ sí tí ìfúnpá yìí bá sẹ́kù lára rẹ̀ tí wọ́n bá fi kú máa àfúláṣà abájá ò sórí rẹ̀ láéláé. ẹ dàpọ̀ ìwọ́n mà ó ń dí oògùn kàní ṣé ìsìláàmù náà ló ṣe ṣé ṣe ìsìláàmù àìmọyewu tí o ti kó jẹ èyí tó kó jẹ ń gbẹrẹ èyí tó kó mọ́ǹkà ṣé ìsìláàmù náà kìí ṣe islam tọ́lọ́n fi rán nàbì muhammed sallallahu alaihi wasallam àmọ́ àwọn tó ṣàlàyé tiẹ̀ tó ṣàlàyé irú islam tiẹ̀ fún ọ. gbogbo ajẹ́ pé islam tí èsì ò nítumọ̀ ni wọ́n ń ṣe islam tí ń ṣe gbogbo ń tọ́ta kó islam kò lè jẹ́ islam torí rẹ̀ a lè ní fọkànbalẹ̀ ìgbà táwa bá ti mẹ́bọ mẹ́sì a lè ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé ní ìsìn ògùn tẹ́ sí tán sọ fún yín pé nǹkan báyìí ni ọmọ ẹ̀sìn wípé ògùn ayẹta ni ògùn ayẹta yẹn wọ́n bá sì dojú ìbọn kọ yín ìbọn sákàbùlà tún ni kìí ṣe ìbọn ak forty seven torí lẹ́yìn ayẹta kan tí ì ti fún yọ fọ orí ẹ̀ dànù ni tó ìbọn sákàbùlá ní wọ́n bá yìí ayẹta orí yẹ o ọlọ́run ló ní kọjá pápá rẹ̀ wọ́n dojú ẹ̀kọ́ ètò bá lọ jórí orí ó ṣòfò dànù torí bá sì fọ ìkúdé àfa apá ó di ńdọ́kọ̀ndẹ̀rù tẹ́ mọ̀ pé ìgbà tẹ́ni tí wọ́n sóògùn fún yìí tóògùn bá ti sí àtòjìjẹ torí bẹ́ẹ̀ wàhálà ọ̀kan rẹ̀ ò tún balẹ̀ mọ́ tó bá jẹ́ pé igbó oògùn tó ti lọ sògùn ayẹtàn igbó oògùn ìtìlẹyìn yóò lọ igbó eléyìí tó jẹ́ igbó tó dínà igbó ńlá láti rí kó ń lọ sògùn gidi ní ìsìn yóò wá jẹni tó ṣe pé ẹ̀rù ọmọ bá ẹ̀rù ọmọ bá nítorí pé oògùn tá gbé fún ó ti rí pé máa tàdí ó ti rí pé máa tàdí tó kùn bá tún pọ̀ ọ́. ẹni tí ń ga ẹ̀rù tó máa bà ara rẹ máa bà ẹnìkan ó lóun sóògùn débi pẹ́rù ara máa bà bẹ́ẹ̀ ni nítorí pé oògùn ẹja ní fàyàbalẹ̀ oògùn ẹja gbádùn oògùn anábì sallallahu alaihi wasallam lẹ́ni tí máa ń ṣe ma ló máa ń ṣiṣẹ́ àtòdìjẹ ló máa ń ṣiṣẹ́ ẹ ayájára ni ká máa sóògùn yẹn ní kọjọ kú yín ó tó kú ẹ ní kù ìjọ òníyá yín ti bí ẹ ṣe kú kó tó di pé bẹ̀rẹ̀ sí sóògùn tẹ bá náà ti tẹ gbọ́ lọ́ngbọ́ ló máa ń sọ yẹn wọn ò bí ògùn náà dáa tó lè sọ wallahu khayrun hafiza ọlọ́run ló dáa jù lẹ́ni tí sọ yẹn torí pé olóògùn níjọ́ tí ọba kú tógun tógun náà lè kú tógun bá dáa ó yẹ kó má ti kéèyàn kú náà ó di márùn irọ́ lásán pàǹtí báńzá tí ò wúlò. téèyàn bá jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò ní ìfàyàbalẹ̀ torí ẹ̀ ẹ jẹ́ ká lọ ma ọ̀ tó bá gbé gbogbo apáta la bá ní tòhídì tó dáa bákan wo ti ti balẹ̀ nu. èèyàn ò lè sílọ̀ èèyàn ò lè jẹ́ ẹni tí oríire rẹ̀ tó kún kẹ́kẹ́ àyàfi tó bá ní ìmánì tó sì wà nínú ìfàyàbalẹ̀. ìmánì àti ìfàyàgbálẹ̀ ilẹ̀ yẹn á máa fi jẹ́ ẹni tó ṣe pé yóò lè sílọ̀ gbàtẹ́rù ọ̀bọ̀ lórí ẹ̀mí rẹ, ẹnìkan lè ṣe ọ́n tó dà ẹ̀rù ọ̀bọ̀ lórí dúkìá rẹ̀ gbígbé ẹnìkan lè wá jí kó ẹ̀rù ọ̀bọ̀ lórí iyì rẹ̀ gbígbé ẹnìkan lè wá tàbùkù rẹ̀ ọ̀dájú wípé tọ́ǹbà ń jẹun yóò lè lọ lọ́nà ọkùnrin lálàáfíà tọ́ǹbà mọ́mi yóò lè lọ lọ́nà fún rẹ lálàáfíà torí ẹ̀ fẹ́lẹ̀ yà àbójú rọ̀bà hàdàlbẹ́yì fẹ́lẹ̀ yà àbójú rọ̀bà hàdàlbẹ́yì alẹ́rí ọ̀pọ̀ àmàhùn mẹ́njú wa ámànàhùn mẹ́kọ̀ọ́. wọ́n yà máa sin olúwa tó ní ilé yìí o àwọn akóra èyí ọlọ́run bá ń bá wọn wí ọlọ́run nìkan ni a o ẹ bọ́ tẹ̀sí tẹ̀ ń bọ́ òòsà tẹ́ǹbọ̀ òsà rọ̀zà láàtà àti mànáàtà àtàwọn òsà yòókù ó ti tó kẹ́ ẹyẹ ìṣẹ̀bọ sọ́lọ̀ ọba tó ní ilé yìí ní kẹ́mẹ́t kí ló dé torí pò ní àfàámà hóm mìjúù ńlọba tí ń fún wọn lóúnjẹ jẹ ní àsìkò ebi wà á mànà hóm mìnkọ́f olóòsì fún wa ní ìfàyàbalẹ̀ lásìkò bẹ̀rù. àwa náà akérèmọkùnmọ́ lọ́n ní ìgbà táwọn náà bá ti jẹ́ni tó ṣe wípé amójútó tawhid ìbàlẹ̀ ọkàn pọ̀ láàrin wa àwùjọ àwùjọ tawhid àní gbọ́ láíláí wọ́n sọ wípé wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ jáde àwùjọ wa àwùjọ tawhid àní gbọ́ láíláí pé kìíní kìí gùn ó máa ń lùyàn tó bá lùyàn ibi tẹ́gbàá bá bá yóò máa ká kanko ni àbí bí ẹja apá ńlá rárá àní gbọ́ títọ̀ fídì bá ti wà láwùjọ wa ìtọ́jájú ó ní àníkọ́ ẹni tó bá fún wa ní nǹkan á gbà tó bá jẹ́ jíjẹ á jẹ tó bá jẹ́ mímu á mu àní bẹ̀rù ẹnìkan àbọ́lọ̀ nítorí pé àmọ̀ pé tẹ̀lọ́fẹ́ fi pè ká lè nífẹ̀ẹ́ ara wa ló fi fún wa tí ò bá ti títọ̀ òní ẹ̀rí pé wọn ò ní fún wa ní nǹkan ká jẹ o ọwọ́ àyàn lọ́lé ó ti déédéé pé wọn náà sì jẹun látàárọ̀ aago mọ́kànlá sì ti lù báyìí wọ́n á kó jẹ kalẹ̀ fún ọkùnkọ̀ jẹ tó ń tẹbi sọ́wọ́ lọ ẹjẹ mo ti jẹun ti oúnjẹ kí ló dé rò rẹ tó ẹ̀rù ń bọ̀ ni nítorí pé gbàtí ọba ti títọ̀ rí ẹ̀rù àmọ́ bọ̀ ó lé ní kọ́mọ́kòrí rẹ gba pààrọ̀ láì torí ìbẹ̀bí ẹlòmíì gan ní ìgbà tó wá yẹn lọlé wọ́n ní ẹjọ́ kò mí ẹni pé gbàtí ọba ti títọ̀ rí ibòmí láti jókòó lórí kọ́mọ́dọ̀kọ́ ti gbọ̀n kan bẹ̀ bẹ́ẹ̀ ni olóńgbò máa wùjọ tó ń wà nù ẹ̀ wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́. ẹ ní ìgbà tí o sì ìbẹ̀rù ọlọ́ ẹlòmíì ó lè jẹ́ pé ọmọ fún ọ kò fi fún ọ ọlọ́ ó lè jẹ́ pé wọn fẹ́ lò láti fi rí òkodoro rẹ ó jẹ́ pé wọ́n ìgbésí ayé rẹ láàmú tí ọba wàhálà tí ọba fẹ́ nígbà tí tòrí ni wọ́n á fẹ́ kò so kò sí tòhí ẹnìkan gbé mọ́tò fún ọ wọ́n ní kẹ́ ẹ wàá lọ sí áìláńdì tó o bó ṣe débẹ̀ lọ bá rí sẹ́rìn wọ́n ṣe kinní kan máa lára ìwọ́n sì gbọ́ lọ́nbọ̀n tó wà ọba já kinní mu bí mánìjẹ́ náà lọ títí lọ́ba já bó ṣe dórí Church Mainland Bridge táyà kọ́kọ́ fọ́ táyà fọ́ lábá tó gbọ́ ibi táyà ti fọ́ tá a fẹ́ sọ̀kalẹ̀ kinní kan bá tó tó pààmù àfààní kò sí èdè kíní tí mo já yìí nígbà tó ọgbọ́n lọ́gbọ́n tiẹ̀ tọ̀hídìí òsì tọ̀hídìí yẹn lẹ́ba jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn láwùjọ wa torí ẹ̀ ni ẹni tí yorùbá ọmọ sọ pé kí ni tọ̀hídìí kí ni wọ́n bá ní ẹni tí kò bá dé bá lọ́ máa ń pè rẹ̀ lọ́kùnrin tí kò bá dé bá ọgbà ọjọ́ tẹ mú ọjọ́ tí yorùbá bá jáde sọ̀rọ̀ ara rẹ̀ tí ká mọ̀ sí màá ẹ̀hẹ́ so kò sí tọ̀hídìí torí pé tọ̀hídìí tiwọn kò sí àwọn wò pé nǹkan gbọ́dọ̀ sá wọn. àwọn gbọ́dọ̀ máa ń dáwọn ṣe nǹkan ń sàwọn ànábì ọlọ́kọ̀ á ní sàwọn akólójú. tí ẹ bá gbọ́ lọ́ngbọ́ ọlọ́wọ́ dán wò náà nínú pọ́pọ́ lọ́ngbọ́ làdánwò ti wá nínú àdánwò láti mọ̀ tuntun ọgbàgbọ́ lódodo àbọ̀ nǹkan ara rẹ̀ jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ká mójútó wọ́n ní ní gbogbo ìgbà títí òhídìí bá ti lè lẹ lára àwọn èèyàn ìfọkànbalẹ̀ náà lẹ̀ a ní tawhid àwa ń fẹ́ kí ìfọkànbalẹ̀ ọ wà kó lè sí o kó lè sí lọ́dọ̀ àwọn ẹranko bí mo ti sọ àwọn gan wọn ò ní fọkànbalẹ̀ wọn ò ní fọkànbalẹ̀ láàrin wọn gbogbo aláǹgbá dáràn àbí ọ̀dà lọ́dọ̀ àwọn tí ń lálàgbà kádìgbò adúpẹ́ kọ́lọ̀ tó wọn ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti bá yọ ẹdún jáde lónìí àwọn ọ̀pẹ máa jáde lónìí subhanallah torí tí ọba ti títẹ̀ òjì wàhálà ìdí máa ṣẹlẹ̀ àwọn làwọn dídì material tòsí ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní tí ọba ti títẹ̀ òjì ìbàlẹ̀ ọkàn máa ń lẹ̀ tí ìṣẹ̀bọ̀ tọ́lọ̀ ń bá ti pọ̀ a ìjọba kan a tí ọba ti pé mo rí ọ tá tètè lo ẹ̀rọ rẹ sí a ò lè dárọ tó tó bọ́ kankan kan ò ní bọ́ kankan kan wà ọmọdé ẹjọ́ mo fẹ́ kókó lẹ̀ mo ń kó lọ wọ kí ló dé à wọ́n lè ọ̀gbọ́dọ̀ bọ́ kankan lẹ̀ ìyá lè dín nǹkan mi. tẹ́bọ̀ bá ti pọ̀ kò sí tàbí ṣùgbọ́n ìbẹ̀rù ọ̀pọ̀ ọ̀pá sábàbí láwọn ìlú Yorùbá kan táwọn ìlú fi dahoro torí pé àwọn ọmọ ìlú kálukú ti sá lọ sí dalẹ̀ látàrí ogun ogun ogun ẹbọ ẹbọ ẹbọ ẹbọ tó mọ̀ dẹ́rù àwọn kékeré ni àtọ́bá dẹ́rù eléwò lé jẹ́ bọ́ọ̀lù èmi ò ní lọ léwò kálukú bá gan èyí tó gan sí ìdálẹ̀ nínú Nàìjíríà gan èyí tó gan sí ìdálẹ̀ lórílẹ̀‐èdè ibòmí ọ̀gán bẹ́ẹ̀ nítorí tá ẹ bá lọ lu yín wọ́n kó gùn àyín lè mà ẹnìkan lówó ń kọ́lé wọ́n wá bá lédè bíi kíkàn gbàtọ́ bá lédè bíi kíkàn ìyá òfò bàbá àdánù kan akọjá gbàgbé wọn ta ní kọ́lé má ní lágbájá nì ń kọrù ilé wa iná òbítíbitì owó kọ̀ wá yọjú sí wa. Tóbúrú tóbúrú ó máa kàn tó àwọn kápítà bá dìde ọbẹ̀ bẹ̀rẹ̀ sí ìjọ àwọn láago mẹ́sàn-án bá dé máa bẹ̀rẹ̀. ẹni àkọ́kọ́ tó kú kètò ní kó o gbẹ́sẹ̀ ní pápó báyìí òfurufú ló gbẹ́sẹ̀ lọ́wọ́ bọ́ọ̀nù wọn. orí ti ẹ̀ kọ́kọ́ dànù tẹ́lì kejì ogun kì ló wá gbẹ̀yìn ni àwọn kápítà ṣe tẹ́yìn ogun kì wọ́n ní kójú ọmọ yìí à tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ayéjọ́ ní gbogbo ẹsẹ̀ lóògùn ẹ̀ gbogbo ara ilé ọ̀rọ̀ àti ìjà pàṣẹ pé àwọn olórí ibú kan sì wọ́n ti fojú sílẹ̀ ìlà bẹ́ẹ̀ lẹ́rìí ilé àkọ́tì wọn ò lè parí ẹ̀ ilẹ̀ ara jù wọn ò lè jọ́tọ̀ lọ́tọ̀ fẹ́ wọlé tó lọ́ra àbá ọkà owó fọ́ọ̀kọ́ náà rẹ̀ ẹ̀gá ìwọ lọ́ra lẹ̀ ọ̀bùrù fọ́ọ̀kọ́ ló ti wà. òkú lọ wọ́n gbé wá bẹ̀. tó tí ọba ti sítọ̀ òhìn kò sí báyà balẹ̀. àwọn ọba náà ògidì ẹbọ gbogbo ògidì ayé ìkí ẹbọ ẹnì kankan wá sáàfin ọba ni òun lòun mọ ọba mùsùlùmí tó ọba ní asalaamu alaykum àwọn ah, bá ní à wọ́n yẹn kí ọba lóru ọba àjọba lẹ̀ ní ọ̀nà àwọn ọmọ ẹ̀ mi ìjọba lẹ̀ fún wọ́n kẹ́lù náà pàtàkì ní àbá bó ṣe délé báyìí lọ yàgbé oró wọ́n ní à àbí ẹ̀yin náà fẹ́ lọ ilé pọ̀ ọ̀nà ẹ̀yìn délé tí lágbájá lọ sí ìwé tí wọ́n ti lù pa tẹ́gbọ́ bá ti pọ̀ èsì fọkànbalẹ̀. ẹ̀yin náà di mu tí ẹ bá gbélé yorùbá yìí tẹ́ fi ṣe case study ẹ rí i pé inú tó kó fàsẹ́yìn balẹ̀ yorùbá jù wọn ní tẹ́gbọ́ sọ̀lọ̀ èèyàn sá fún lù wọn èèyàn sá fún lù wọn sá fún lù wọn nítorí pé àwọn nǹkan tí ò yẹ kí wọ́n sì wọ́n máa fojú rí ó fojú rí àwọn tí ò yẹ kí wọ́n sì wọ́n máa fetí gbọ́ á máa fetí gbọ́ njẹ́ ọ̀yẹ kò tiẹ̀ mọ̀ pé irú rẹ̀ ń ṣẹlẹ̀ láyé ọmọ rí gbẹ̀sẹ̀ nítorí ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀ táwọn dá ìgbésí ayé wọn lé lórí ó ní ti pẹ̀lẹ́ pọ̀ ní. iṣẹ́ wo wọ́n máa ṣe láyé tí wọ́n ń sóògùn lẹ̀ Yorùbá ẹni tí ń ta ewédú òun náà ń sóògùn kó lè máa tà onírú òun náà sóògùn tírú rẹ̀ pé kó ń bá wọjà òun ni wọ́n máa wá bá àìjẹ́bẹ̀ gbogbo ará yòókù tó bá tarúmọ̀ lọ́wọ́ irúhùn òun náà ni òun náà fúnra ara rẹ̀ yóò kábàámọ̀ lórí rẹ̀ kò tún wọjà má láì. ebi bí ilẹ̀ yorùbá ti wà ní. wọ́n lè ní kí wọ́n lọ wẹ̀ lórí ìta ẹnikẹ́ni tó bá sì rí ọ ìwọ máa ń sáré kẹ́nìkan máa rí ọ gbogbo ẹnikẹ́ni tó bá rí ọ ojú tó fi rí ọ fífọ́ torí nu fífọ́ ojú rẹ̀ ń bẹ́ẹ̀ nu ró màtíríà sí gbogbo ẹbọ náà ni ẹbọ yẹn ti pọ̀ jù nílẹ̀ Yorùbá yìí orí kan máa fọ́ wọn nílẹ̀ Yorùbá yìí orí burúkú ni tọ́ba ń fọ́ wọn wọ́n wà nìkan lọ fọ́ orí rẹ̀ sórí ta tọ́ba wẹ orí rẹ̀ sórí ta ẹ̀sùn ìfọ̀ àtúnláàánú ara wa ń bi tẹ́ bọ́ sí òní sí fọkàn balẹ̀ lórí àwọn sọ lẹ́tẹ̀ wọ́n ní kọ́ ọmọ wọ bàtà ọwọ́ bàtà tọ́wọ́n tó bá tún wọ bàtà débi kan náà sábà tún kó ọ̀ràn yìí wọ́n kó bàtà rẹ lọ kọrin wáyé ẹ̀yìn ọ̀rẹ́ yìí lọ́ba dé báwo máa wọ́n kó ayọ́ ti ṣe ń gbẹ́rẹ́ ìgbà tí wọ́n wá fọ orí yẹn tó níta wọ́n wá sọ fẹ́ẹ́ ní bọ́ọ̀dì tó bá ti lè tẹ́ òní òkè ẹ̀dá pé aláàánú ni wá ní àbíkà kó kúrò lórí eléyìí tẹ́lómi òkè torí ẹ̀ tí jẹ́kọ̀ọ́ bá ti pọ̀ sí láwùjọ bẹ́ẹ̀ ni ìbẹ̀rù máa ń pọ̀ bẹ́ẹ̀ ni ìbẹ̀rù máa ń pọ̀ ẹ sì rí tí wàá bá wọn ti ń ṣẹbọ ni tẹ bá lọlé wọn ní ìtẹ bá lọlé àwọn tó ní mọ̀ nípa ẹ̀sìn Islam òpin tó lè rí lọ́dọ̀ rẹ̀ náà ní kò rí tíra tẹ́ bá rí tíra tẹ́rù ọgbà yẹn ẹ̀rù onígbà yẹn masha allah ah ebi tẹ́ ẹ̀ ti ń ka tẹ́ ẹ̀ ti ń ṣe wá láǹfààní nì ó gbè mí náà kí n tiẹ̀ lè lówó dín fún yín tẹ́ tún fi ra tíra tẹ́ máa dún fẹ́ mi ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ bá wá àwọn tí ń sẹpọ̀ lọ tẹ wá wọn lọ lé àfà olùjókòó gbogbo tílẹ̀ tani jókòó ah ibi táwọn akàkàdé ìrù jókòó sí ni wọ́n jókòó sí ọfẹ́ kíná ní ọba ti pé ẹ̀rù ń bọ̀ ẹ dákun sí torí máma màdírù mo tún dúró o torí nígbà tẹ sọ pé jókòó ó lè gba orí akàkàdé ìrù ní èdè máma màdírù ìlọ́wọ́ àbí àìlà ọmọ wọn torí ẹ̀tẹ́ bọ́ bá ti wà kìí sí ìfọ̀kànbalẹ̀ kìí sí ìfọ̀kànbalẹ̀ Islam òun ló bí ìfọ̀kànbalẹ̀ ó rí i pé bí èèyàn ṣe rí sí ọlọ́dẹ bẹ́ẹ̀ ló rí dénú kò lépa rẹ fàyà ọ̀wá burú kankan láti fi sí ọ. níjọba mùsùlùmí lọ́wọ́ ọ̀hání láti gbàtẹ́ tìjọba wọ́n lò ti tà mọ́ àwọn tí ń ṣe ọlọ́bù mi mùsùlùmí tó gbọ́ ọlọ́ yẹn kò lérò aburú kankan sí ọ kódà tí ń bá ń da fún mùsùlùmí ìtùnú gbogbo mùsùlùmí tọ́ba kù díẹ̀ káàtó fún mùsùlùmí kan ìbànújẹ́ ni fún gbogbo mùsùlùmí torí tùmọ̀ pa àjọjọ́ mọ̀ ìyá mi ọ̀rọ̀ àlọ́ ń wa òòrí ara mùsùlùmí lọ sí rí ilé olóògùn òfowó lọ́lọ́ àwọn òun náà sọ fún ọ pé eléyìí lè ṣe ọ táwọn ríran yìí àwọn ọ̀fẹ́ ti ọlọ́run lọ́kàn ẹbọ la fẹ́ máa ṣe ìbẹ̀rù ó ti pọ̀ jù láwùjọ wa ẹgbọ́n tọ́lọ̀ ń sọ ó ní sọ lóòrò pé fi qulubi alladhina kafaru ar-ru'ba bima ashraku billahi ma lam yunazzil bihi sultana ọlọ́ni á sọ ìbẹ̀rù sí inú àwọn ọkàn àwọn kèfèrí nítorí pé wọ́n fi nǹkan míì sí ẹgbẹ̀rún afọ́lọ̀ ní nǹkan tọ́lọ̀ ọ̀sẹ̀ rí kalẹ̀ pé ẹ ṣe nǹkan sorogún fún mi. ìbẹ̀rù nínú bẹ̀rù ní gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́ ọmọ wa. gbogbo àwùjọ bí tó máa ti ṣẹ̀kọ́ sọ́nà wọn ní ní fọkànbalẹ̀. àtẹ̀ntí ṣe àtẹ̀ntí máa ń pé bẹ́ẹ̀ tọ́lọ́ ń pàtì máa ń pé bẹ́ẹ̀ wọ́n wà ní kò ní ní fọkànbalẹ̀. ṣé bá gbé ilẹ̀ Yorùbá yìí sórí òṣùwọ̀n. ẹ̀rí ké ibi tí ẹ bọ́ tó ti gbilẹ̀ jù onílé ìfẹ́ torí wọ́n sọ pé ilé ìfẹ́ yẹn ibẹ̀ náà nìpìlẹ̀ Odùduwà àwọn òòṣà àwọn kìnìún ẹ̀jọ̀júmọ́ wọ́n lójoojúmọ́ làwọn ṣẹ́gbọ́n bẹ̀ àfẹjọ àfọjú ẹyọ kan ibẹ̀ yẹn ó rí i pé tọba jẹ́ mùsùlùmí tọgbọ́ lọ́wọ́ bá pọ́ ó rí i pé ọmọ òwò fẹ́ kí ni gbogbo eléyìí wọ̀ lọ kí ni gbogbo eléyìí àwọn ẹlẹ́bọ̀ ti gbogbo ẹ̀ sórí tígbàtígbà ó ti sọwọ́sọwọ́ ó ti síkùnsíkùn wọ́n máa pariwo wọ́n láwọn dá awákà ẹ̀bọ̀ ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni ẹ̀bọ̀ ni wákú ọkọ̀ jọ́lẹ̀ ọlọ́lẹ̀ ìfẹ́ láàgbó kan àbòrú ṣé ọlọ́lẹ̀ yín bẹ̀ láàgbó kan àbòrú ọkọ̀ sì jọ ọ́ lẹ̀ láago kan àbọ̀ òru lẹ́kọ̀ọ́ ọjọ́ kalẹ̀ lọ́jọ́ ta ìwádìí rẹ̀ ní àpájà tó délé àbò ní délé lẹ́kọ̀ọ́ nítorí máa bẹ̀rù lẹ́kọ̀ọ́ làwọn ọmọ mọ́ ọ lọ. gbogbo nílé tẹ́mẹ̀ ọ̀kàlẹ̀ rẹ̀ nìkan tó gbé gbá ayé owó owó náà wá lò <laughs> ó rí pé kò sí mọ̀kànbalẹ̀ torí pé ẹni tó fomi atabọ́jú ó ti sì fẹ́ ní mọ̀kànbalẹ̀ ẹgbẹ́ bọ ẹpọlẹ̀ ragbálí ẹbọ iná sáni sáà wọ́n ní ẹ káwọn jogún ẹbọ ẹ ti ẹgbẹ́ nìkan ń bẹ lórí lórí social media ó ní ẹ ti ṣe fẹ́ pa òsàrẹ́ lẹ Yorùbá ẹ lè pòsàrẹ́ o tẹ bá pọ̀ ìsàrẹ̀ parí òbá rẹ̀rùn àà ẹgbẹ́ sọkúsọ. òun náà jáde pálí kan lórí lórí social media. Wàádìí ah, Allahu Akbar ṣé kó tún wọ́ọ̀sì tó báyìí. Ike tí ẹ bá ti kò sàárẹ̀ ti parí òbá rẹ̀ àpẹ̀lú ògbọ́ ọlọ́run ọ̀pá rẹ̀. Nítorí pé Mùsùlùmí ń bẹ nínú Yorùbá, àbóṣàlẹ̀ yìí sì. Òṣà ń bẹ lẹ́yìn, ẹgbẹ́ sí àbáwọlé yìí, ẹ̀fọ́ òṣàjọba àwùjọ bì là. ẹ dákun ẹ gbọ́rú ọ̀rọ̀ kéèyàn máa sọ lórí social media. ọgbà pépé ẹ pẹ̀lẹ́dẹ̀ ọmọ Yorùbá yìí mùsùlùmí làwọn. nígbà wọn ti ti gba Islam wọn ti sọ pé kò sáwọn kò tó kà. kálukọ lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ làkúndínù kún wọlé ẹ̀ dì. Gbogbo láti ṣe wá fẹ́ ní fọkànbalẹ̀. Wọ́n máa ń ṣe ọdún ṣàkan wọ́n wá òòsà ẹni tí wọ́n á ń so òòsà wọ́n wá gbẹ̀ ní ẹni ní òfin ráǹdì ara rẹ̀ wọ́n mọ àwọn ní kíní kan alágẹ̀mọ́ ọmọ mùsùlùmí náà á dúró mẹ́ta ọjọ́ alágẹ̀mọ́ á máa dùn tẹ́rí ń tà sọ. ìwọ náà jẹ pé o ti fọ̀nà kan àbọ̀nà ni o ti ń ṣe kíni o ti ń bá wọn ṣẹ̀bọ̀. mùsùlùmí làwa inú wa sì dùn láti jẹ́ mùsùlùmí wàláhì àdúpẹ́ fọlọ́n fà wá tí ò bá jẹ́ pọ́nà ń fà náà yọ nígbà náà bá máa tọ́nu bá ìgbà ẹ̀fẹ́ sàrẹ̀ bá ti kó sàrẹ̀ fa yorùbá lẹ́nu wàlúwà nígbà náà bá máa sọ̀rọ̀ máa jẹ́ kòbó kó sà láti abẹ́rẹ́ náà ti ń tẹ̀lé fún wọ́n nara wọn Islam àwa la máa burú ń ó sì wá gbára ẹ̀ kalẹ̀ ó ṣe làákàyè ni òun ò lè ṣe làákàyè láéláé ó dìgbà tó bá pẹ́ bọ́ ni. ọlọ́run ẹlẹ́dàá tó wá ṣàánú wa pẹ̀lú àánú ńlá yìí tó wá yẹ ká fọwọ́ ara wa ká tún bàjẹ́ kò yẹ ká fọwọ́ ara wa bàjẹ́ o. alladhina amanu wa ògèdè ìṣẹbọ ńlá ni àyájọ́ pípé ìṣẹbọ ńlá ni àwíṣẹ àfọṣẹ ẹnìkan olúgbò ìṣẹbọ ńlá ni táwa bá ti gba islam ó yẹ kí gbogbo òtúkù lọ́wọ́ tiwa mọ́ torí túmọ̀ pé mo jẹ́ mùsùlùmí ni pé gbogbo rubbish mo ti bọ̀ dànù àtijọ́ tó ń ti ń kó kinú náà ká kò sọ́ọ̀dì nǹkan mi bó ṣe wà náà lọ́mọ wa àmọ́ ti dáràn lọ́dọ̀ lọ torí ẹ̀ arọ̀ wa òṣìṣẹ́ tó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí tó jẹ́ mùsùlùmí ẹgbìyànjú láti bọ́ lọ́wọ́ gbogbo nǹkan kẹ́ tó kú ìbànújẹ́ ni ó jẹ́ o kẹ́yìn kú gẹ́gẹ́ bí òbí táwọn ọmọ wa máa tú ẹrù yìí sẹ́wọ̀n pé túnà àṣírí ni kú àwọn tó máa yín ò lè ṣe lójú ayé yóò ṣe lẹ́yìn ikú yìí gbogbo bí tí ọmọ ò lè dé lójú ayé yóò kọjá abẹ lẹ́yìn yìí gbogbo ẹrù yín pátá ọmọ náà ni ó tù káwọn ọmọ wa bá pé bàbá mi àpótí àti àpàtì ògùn ni bàbá kú lẹ̀ tí wọ́n kú tí wọ́n fi sílẹ̀ sáyè ẹ dákun èwo la fẹ́ jogún lórí ibú ẹ mọ̀ yí pé tọ́mọ bá jogún rẹ̀ táwọn ọmọ sì gbẹ́sì nínú èrè jẹ́yìn fẹ́ jẹ lára ọmọ yín kìí ṣe ńgbà tẹ wà láyé lásán yóò bá àwọn ni wọ́n lérò yìí pé oúnjẹ ọmọ ó ní í ṣe pẹ̀lú yán ó ní í ṣe pẹ̀lú ẹ̀bà ó ní í ṣe pẹ̀lú àmàlà ráìsì páàgì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò rí bẹ́ẹ̀ ọmọ bá dá sí ní tá à ń jẹ ọlọ́run san lẹ́sàn-án rí ọmọ bá dá sí ní tá à ń wọ̀ ọlọ́run san lẹ́sàn-án rí ọmọ bá dá síbi tá à gbé ọlọ́run san lẹ́sàn-án rí àmọ́ ṣe nǹkan àfojúsùn tiwa lára ọmọ tá à ń fi bí mànà gẹ́gẹ́ bí mùsùlùmí o nǹkan àfojúsùn tiwa òun náà ni pé àwọn ọmọ yẹn tá à à ń fi ń tẹ̀ láti ọlọ́run nítorí pé ọlọ́run bá ń fẹ́ kẹ́ ẹ fẹ́yàwó kẹ́ ẹ bímọ ẹ̀yin mùsùlùmí kẹ́ ẹ sì pọ̀ ló ń kà kẹ́ ẹ wá jẹ́ mùsùlùmí mùsùlùmí gidi nítorí káàdébì sallallahu alaihi wa alihi wasallam ó lè bá a fi pípọ̀ yín ó fi ṣe fáàrí wájú gbogbo àlùmọ̀ yòókù jọ pé dàlùfẹ́yà ìwọ ti dá sí òkú oríire ọwọ́ àmójútó àwọn ọmọ rẹ̀ torí ẹ̀ lànà sọ pé al-mu'minu من المؤمن الضعيف وفي كل خير مؤمن tó ní agbára olórí ọlọ́run fẹ́ràn rẹ̀ ju mọ́mìnì tó lẹ lọ ṣùgbọ́n orí ń bẹ nínú àwọn méjèèjì torí àlè ti mùsùlùmí wé káfíìn torí ẹ ọmọ yíyan fẹ́ẹ́rí bíbẹ láyé rẹ̀ tọ́rọ́kọ́bọ̀ tẹ́yìn bá ná lórí rẹ̀ ẹ̀sìn lẹ́sìn ọmọ yíyan nínú àwọn orí ńlá tẹ́ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ó ní kó máa rántí yín pẹ̀lú àdúrà àdúrà tó máa yín bá ń ṣe fún yín ọ̀gá lọ́lá yóò mú yín ga nípò anábì sallallahu alaihi wasallam ń sọ nípa àwọn èèyàn kan wọ́n ti máa bẹ lálùjáná ọlọ́run á ṣe àlékún àgbéga àpò fún wa àwọn wa sọ pé wọ́n lọ níbo leléyìí ti wá ọlọ́run á máa láyé wọn pé ẹ̀san àforíjì táwọn ọmọ yín tọrọ fún yín lẹ́yìn yín nù ẹ̀san àforíjì táwọn ọmọ yín ń tọrọ fún yín lẹ́yìn ikú yín nù. yorùbá máa sọ pé oúnjẹ ọmọ òní jiná bá yín sàárì torí àwọn rò pé ya, àmàlà fùfú nìkan ló ọmọ tẹmọ pé ọmọ náà bá yá bá máa jí yán nù sàárì ẹnu náwó náà ni kọjọ́ mọ gidi kọjọ́ mùsùlùmí gidi kọjọ́ ẹni tí wọ́n mọ rántí rẹ pẹ̀lú àdúrà ọ̀n bẹ́ẹ̀ láyé ní àbójúkú. wọ́kọ̀ rabbi irhamhuma kama rabbayani saghira máa sọ kọ́lọ̀ ń bá mi kẹ́ bàbá àtìyá mi gẹ́gẹ́ bí èkíní kejì wọn ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi. gbogbo àwọn nǹkan yẹn tẹ́ ẹ ti ní lọ́dọ̀ bẹ́ẹ̀ yìí náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá yìí àwọn oògùn lóríṣiríṣi ẹnìkan sọ pé ah, pẹ̀lú nǹkan tó ń gbọ́ pẹ̀lú ọgbọ́lọ gbogbo ogun ẹlò wọ́n pàtì afẹ́yọkan wọ́n lè wò lẹ́yọkan ó ní ẹyọkan yẹn ń dèyàn ń dèyàn wọ́n ní sẹ́nìkan bá ń ṣàìdá sí yàn tó sì ń lépa èèyàn láìdá kí yàn sáà ti gbìyànjú kẹ́ ẹ túmọ̀ kẹ́ ẹ nàmà tẹ́ bá ti nàmà báyìí ó kù ohun ò ní ṣe lẹ́yìn ìyẹn ni pé eléyẹn ni sophisticated weapon tóun lè pàtì ìrọ̀lá sí ó ń gá lọ́yẹ̀ kọ́kọ́kọ́ pàtì tọ́ba fi lè pààyàn ó gbèdé bẹ̀ ó ń dè ìyẹn mélòó ló fi tí wọ́n rọ ọmú ó lu ẹni àkọ́kọ́ oṣù ó lu ẹni ẹ̀kejì oṣù kó tó lu ẹni ẹ̀kẹta wọ́n ti bọ̀m̀bá tiẹ̀ pẹ̀lú pẹ̀lú àwọn pákótọ́ dáa bàbá ẹ máa ti ti bọ́ lórí ó ti kọ́kọ́ ó ti kọ́kọ́ sí ìrànlá lọ pé mo mọ̀ wá gbogbo ń dè wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ kíákíá síbi táwọn bọ́ìsì wá àánú ní ìfẹ́lẹ́ yìí lẹ̀ gbogbo àwọn ogun òfò pàtì bí mùsùlùmí gidi sẹ́rí ìbàlẹ̀ ọkàn ìbàlẹ̀ ọkàn ò lè síbi tẹ́bọ wà ogun nínú oríkì rẹ̀ léde Yorùbá ó ní aroma gàlégàlé tókùn bá ń bẹ ìyẹn farabalẹ̀ èèyàn fẹ́ tọ́jà èèyàn wọ ẹnìkan sùn kí ló mìín ṣé ìsinmi lọ ń bá nígbà tó ń jẹnu ẹ̀dá kùtùrọ̀ lọ. Torí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lò ni? Mo lè ká o, ìrògùn tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìbàdàn kẹsẹ̀ wá lè fẹ́ wà lóòótọ́, ó gboru, ó sì lọ fẹ́ nìkan, ọgbà létí, ló sì máa dàkú ara pa. túká bá ní túká. Ẹni tí ó dùn òní pọ̀ mọ́ pé torí a bá gba olúwa rẹ̀ lù lẹ̀ náà torí ẹ̀ṣá láàmà pàdé ìbàlẹ̀ ọkàn ṣe é wà níbi tó ṣe é pé ẹ̀pọ̀ ni wọ́n ń ṣe ń bẹ̀ kìí sí wàláhì kìí sí tó tó bá jẹ́ pẹ̀sìn ni wọ́n bá ṣe ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe máa níbàlẹ̀ ọkàn tẹ́ bá lọ sí Mẹ́kà ẹni tó yẹ pé àìnífọ̀kànbalẹ̀ ìní ń dà láàmú wọ́n lọ sí Mẹ́kà kọ́ lọ sí Madina ògùn ńlá fún àìbàlẹ̀ ọkàn nù wọ́n pèpè fún sọ́dà Allahu akbar Allahu akbar ní Mẹ́kà àbí Mẹ́dínà gbogbo ibi tó bá wò orí táwọn èèyàn tú jáde wọ́n tú jáde wọ́n máa bá Allahu akbar títí bí Islam ṣe rí ni. Ah, ẹ dákun bó mo ṣe lè rí ìwé bá ti máa gbélé. wọ́n pèpè fún sọ́dà ipò ogún ìṣẹ́jú ipò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n ti pa ọmọ orí tí gbogbo àyè ti kún ìwọ́ owó late ọmọ wá ìwọ́n sí ìpèsọ̀ láàtàwọn ẹ̀ ti wà ń bẹ̀. wọ́n ti Allahu Akbar gbogbo kálukú gbogbo kọ́wà gbogbo kọ́lọ̀ gbogbo lẹ́bù gbogbo kálukú sí Allahu Akbar ojú tó gbé lọ́kọ́ ló gbé padà bíbí burúkú ti ń dọ̀ láàmú tó wàlẹ̀ ayé lé ọlọ́sìn lé ọlọ́sìn àlákàlà ìjọ tó rí màálù lójú kìnnìkan ojú àlọ́ màálù lé ẹ̀ pẹ̀lú ilé ẹni tó aṣọ fún aṣọ pé ó lé ọ̀sọ́ tọ́gbà ó ní àbí ọkàn oníkọ̀ọ̀kan àkójú àlàǹṣà ló à wọ́n ló lé ó ẹ̀sẹ̀ <laughs> pé nígbà tí ọba ti títọ̀ òní dì màálù tí ọ̀gbọ́ kọ̀ọ̀kan ó ti wá ní wọ́n ló lè dákúlọ́kọ́ tí mọ́tò ẹ̀rẹ́ sọ̀rọ̀ kí ni títọ̀ òní dì bá ti bẹ̀ àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí wa àní máa fún nítumọ̀ Ah, mọ́tàkẹ́ o irú rẹ̀ ṣẹlẹ̀ sí yàn kó mọ́ sí yàn gbẹ́rẹ́ o tírú ẹ bá tún ṣẹlẹ̀ ó tún lọ rí àwọn kinní kan o ètò lọ́dà sókun ètò lọ́dà sọ́sà ètò jàmá alálásán àkísà alálásán o ní ìsìn ìgbà tí ọba ṣe tọ̀ hìd à ń kọjá lọ jàǹká ọba kọ́ wa lọ́wọ́ yóò bá lẹ̀ mú sẹ́kàn nínú ni àbẹ́ máa bẹ̀rù yóò bá máa bẹ̀rù ni pé àwọn ààyè wọ́n tún lé mi lé gbogbo àti gbogbo àwọn nǹkan nígbà tí ò sí tẹ̀wọ̀ ìdì ni obìnrin tá fẹ́ tó ṣe parí ó wù òun náà sọ pé tiwa sínú wa ń dùn obìnrin wa wọlé bísíǹsì bá tí ọba sí tẹ̀wọ̀ ìdì kí yóò bá ẹ̀sẹ̀ òsì ló gbé wọlé <laughs> ẹ̀sẹ̀ rẹ̀ ọmọ ọlọ́mọ ọba dẹni ta lé àtàlà àdáwò èdè tí bá dánwò pẹ̀lú àsìkò rẹ̀ lọ́dọ̀ lọ. òpópórú àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀rì pé ńgbà tá à ní tẹ̀wọ̀ híìdì gbogbo nǹkan bàjẹ́ àgbà kádàrà gbọ́ àní tẹ̀wọ̀ híìdì. tó bá bá bá kádàrà gbọ́ èmi pẹ̀lú rẹ̀ la jọ wọjà lọ́jọ́ kan náà iye kan náà la fi jọ bẹ̀rẹ̀ owó three three million naira lónìí tiẹ̀ ti di three hundred million naira nígbà tí tèmi tó sì tún ti dín sí three million tipátipá mo fi rí one point two ọlọ́run lọ́kọ́ àbí ètò ọlọ́run ọlọ́run ni ọlọ́run ní pé ká ga ọlọ́run ní pé ká má rí sé ọlọ́run ní pé kí nǹkan máa lọ déédéé ọlọ́run pé kó kú díẹ̀ káàtó ibi tí bọ̀wá títọ̀ yìí dábàá máa lépa ẹni tọ́lọ̀ ti gbàdúrà tiẹ̀ ike ń lórí rẹ ni o nígbà tí ọba ti sí ìgbọ́ náà ọba gbọ́ ẹ̀rí pa àwọn aláwọ̀ ọjà àwọn ológun ọjà àwọn gangan alára ń bẹnu sábàbí tí òfin sí balẹ̀ ọkàn dánàdánà yóò lọ rí babaláwo ajíyàgbé yóò rí babaláwo ẹni tó fẹ́ bá tọ́mọ̀lá kejì jẹ́ òun náà rí babaláwo ẹni tí ń ṣèjọba gan òun gan ń bára babaláwo tó ń jò wá ní ìbàlẹ̀ ọkàn wa kò lè sí o kò lè sí. ìgbẹ́ngbọ̀n wọ́n á lọ sí inú ìgbẹ́ ọ̀yàgbẹ́ nìkan wọ́n bá ní ibi tí ọ̀yàgbẹ́ sí wọn ibi táwọn ti ṣẹ́ sí ni nínú sófà wọ́n níbi táwọn ti ṣẹ́ sí ni ìdí ìrọ̀ yòròbó tó sáà tún gbọ́dọ̀ máa ń nu gbó àálà là ń ké pé mẹ́yàgbẹ́ sí torí pé tí ọba ti sí tẹ̀wọ̀hìn kò lè sí fọkànbalẹ̀ kò lè sí fọkànbalẹ̀ torí ẹ̀ jẹ́ ká gbìyànjú jama láti rí i pé àwa náà sákàkà ká ní tẹ̀wọ̀hìn nínú tí máa jẹ́ kí ìbàlẹ̀ ọkàn tún wà òun náà ní ká máa tẹ̀lé tọ́lọ̀ ká sì má máa ṣẹ lọ́rùn ní gbangba ká máa tẹ̀lé tọ́lọ̀ ká má máa ṣẹ lọ́rùn ní gbangba nítorí pé téèyàn bá ń sẹlọ ní kọ̀kọ̀ ó nìkan laburú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọ lórí ẹ amẹni tí bá ti ń sẹlọ lójú táyé ní gbangba ẹ máa mú kí aburú sọ̀kalẹ̀ látọ̀dọ̀ lọ àwọn èèyàn ní wọn ń ṣe zina wọn àgbé pamọ́ àwọn èèyàn ń ṣẹbọ wọn àgbé pamọ́ lọ́pọ̀lọpọ̀ ọlú ọba ní ó kéde pọdún ẹbọ bá ọ bẹ̀rẹ̀ ọba ní o tún máa kìlọ̀ fáwọn mùsùlùmí ẹ má sọ pé ń lọ mọ́síláṣí o tá a bá fẹ́ ṣe tá a fẹ́ ṣe kọ̀ọ̀kan wá pé nìkan lọ mọ́síláṣí o wọ́n gbé ni o tó aburú ọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ sẹ́mi bá ń da sẹlọ̀m ní kọ̀kọ̀ ọ̀sán ó wá ní wọ̀rọ̀ látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam ó فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب táwọn èèyàn tọ́balẹ̀ ní láàbì èèyàn burúkú tí ń hùwà burúkú tí wọ́n wá ka lọ́wọ́ dè kú fẹ̀rẹ̀ kọ́lọ̀ wọn kó fi ìyà kó fi kárí gbogbo wọn. ẹnìkan bá ń hùwà bàjẹ́ tẹ̀ ń rí tẹ́ẹ̀kọ́ fún un kọ́tẹ́kùn rẹ̀ ìyọ́ sọ̀kalẹ̀ tí ó kárí yín nínú ẹgbẹ́ àwọn mi máa mi ń kọ́ omi yu'malu fihim bil ma'asi kò sáwọn èèyàn kan táwọn èèyàn kan máa dáràn tó máa hu ẹsẹ̀ láàrin iṣẹ́ sì máa thumma yaqdiruna ala an yughayyiru ó sì jẹ́ pé ẹni agbára láti ṣe àtúnṣe láti yí àwọn èèyàn yẹn padà kúrò lórí ìbàjẹ́ tí wọ́n ń ṣe thumma lam yughayyiru kẹ wá kọ̀ láti tún wọn ṣe illa awshaka an ya'ummahum Allahu minhu bi'aqab àfikọ́jọ́ kúkú fẹ̀rẹ̀ tọ́lọ̀ ẹlẹ́dàá wa tí ó sọ ìyà kalẹ̀ lé wọn lórí ní ìyà tí ó kárí gbogbo wọn torí ẹ̀ṣẹ̀ bá rí táwọn èèyàn ń ṣe ìbàjẹ́ ẹ máa kọ́ fún wa ta ni ń gbé ẹbọ lọ sóríta lọ́pọ̀lọpọ̀ àwọn àlò ẹ rí i pé àwọn oríta oríta dáràn wọ́n máa gbẹ́bọ síbẹ̀ aburú ni ẹ o wọ́n ń sẹ́lọ̀ wọ́n ń fi hàn gbogbo yẹn máa pariwo pàápàá jùlọ ẹ̀yin tẹ́ mọ̀ nípa ẹ̀sìn tẹ́ ẹ àwọn imam tẹ́ ń síwájú àwọn èèyàn ẹ máa fi kún kútùbà yín ẹni tí bá ń serú nǹkan wọ̀nyí kọ́ dẹ́kun rẹ o má kó bá wa o nítorí gbogbo àwùjọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ táyì bá kọ́ ọ fún wa aburú ọ̀sán kalẹ̀ tí ọ̀jẹ̀ kárí ilé bákan náà irú àwọn tí ń polówó zina tí wọ́n ń fara wọn ṣe zina tó sì ń gbéra wọn jáde níta ní ìhòòhò ọmọlúàbí gbogbo ńtọ́lọ̀ ni kí wọ́n gbé pamọ́ òun náà ni wọ́n gbé kalẹ̀ fẹ́ni tó fẹ́ fi tàwé ìròyìn kọ́ máa fi tàwé ìròyìn ẹ máa kọ́ fún wa tóra burú òde táburú bá dé gbogbo kálukú ní ọ̀fàrà kásá rẹ̀ ó dé tán nàìjíríà báyìí là ń pariwo alimami ibn al-qayyim rahimahullah ó ní wàhálà fi dunya wal akhirati sharrun wada ìlà sábàbò dunu wọlmà ọsẹ wọn ni tí aburú kan àìdá kan wà wà tí ń ṣẹlẹ̀ láyé àti tí ó ṣẹlẹ̀ lọ́kùnyàmà tí ó jẹ́ pé ń tọ́fà kì í ṣẹ̀ṣẹ̀ àti ìtakùtọ̀lọ̀ kò sí ẹ̀ṣẹ̀ àti ìtakùtọ̀lọ̀ ló máa ń bí gbogbo ẹ̀ àwọn ò lè padà sọ́dọ̀ ọlọ́run ká máa ṣe dáadáa ní kádẹ́kun ẹ̀ṣẹ̀ àyàfi kí gbogbo aburú ọ̀pẹ̀yìn dà dáadáa ní ọgbà yìí mọ́ wa lọ́wọ́ àsìkò táwa ń sọ ike ẹ̀ṣẹ̀ ìbáwọn ẹlòmíì òbítíbitì owó làwọn ń gbé kalẹ̀ báyìí láti tún máa tẹ̀síwájú nínú bàjẹ́ àtà ìdá báwo wá láyé ti ṣe fẹ́ dà nínú nǹkan títí òhídìí tún kọ́ wa ó náà ní kí ẹ máa dúpẹ́ fọlọ̀ ọlọ́run ti ṣoore fún yín pẹ̀sẹ̀ dìgbà tí ó rí rẹ tó pọ̀ tó fi lágbájá kò tó mà pọ́lọ̀ wọn bá ṣoore fún ọ ọ̀pọ̀ àìmáyé nínú àwọn èèyàn iná ni wọ́n máa pọ̀ láti dúpẹ́ fọlọ̀ nítorí pé wọ́n ń rẹ́ni tó ju wọn lọ ẹni tí wọ́n rí tó ju wọn lọ òun náà ló mú kí ahọ́n wọn máa wúwo níbi àti dúpẹ́ fọlọ́ ẹ sì mọ̀ ike tó ní kálukú wa tá a bá gbé ewé ìwé lẹ̀ tá a mú gègé tá a bẹ̀rẹ̀ sí ní kọ àwọn àdẹ̀rà tọ́lọ̀ ń ṣe fún wa láwa tá a kúrú tá a tálákà jù kò sí bá a ti ṣe lè kọ yẹn tọ́lọ̀ wọn bá ṣe fún wa sílẹ̀. wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ bá gbìyànjú láti ka ìdẹ̀rọ̀ ọlọ́run ń ṣe fún yín ẹ lè má yọ nǹkan rẹ̀. báwo wá làwọn nígbà tí èèyàn bá ti dúpẹ́ fọlọ́n níjọ́ dájú ni pé ẹ kọ lẹ́tà sí yà ẹ kọ lẹ́tà sábúrú ọlọ́run bá ṣoore fún wa ọ̀pọ̀ pàápàá jùlọ nàìjíríà yìí ètí ń bẹ́ẹ̀ ń bì lóore kò sí lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè bòmí tẹ́lómi bá wá sí ìlú yìí ní nàìjíríà wa yìí látàwọn ìlú aṣálẹ̀ níbi tó ṣe é pé tí wọ́n gbin fúláwà sórí títì ẹ pé láti ìlú wọn ti rè pẹ́ rẹ̀ wá èèpẹ̀ tí wọ́n fi gbin fúláwà wọ́láhìí wọ́n ìmpọ́tì ẹ̀ wá ní láti lókè. àwọn wá dé nàìjíríà bì wọ́n sọ̀kalẹ̀ ní airport láti ẹ̀gbẹ́rù èkó yìí ló ti sọ. wọ́n á lóun fẹ́ lọ sọ́kàn nínú àwọn ìlú yorùbá wa ní wọ́n ń wọ̀ sí wọ́n ń wò sí. ó wá rí i pé koríko ga ju tírélà lọ. yóò máa bèrè kẹ́ dákun owó wò lẹ́sìn ń gbin koríko yìí báyìí. á gbin ọlọ́run ló mọ òhù ọlọ́run tó rẹ fún yín tó báyìí. ó láwọn ẹran tí wọn ò lè rí koríko jẹ àfikún import táwọn ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa tá àti ìmọ̀ká ní nàìjíríà ọ̀pọ̀ púpọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ òwúlò ìlú dàǹtí fún wàrà ni wàrà òtítí má báyìí torí pé àdúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra tó ṣe fún wa tó táwọn èèyàn bá ń dúpẹ́ fọlọ̀ òòrè tọ́lọ̀ ń ṣe fún wa máa ń lékún sí ni ọlọ́run ẹlẹ́dàá wa ni ọ̀dọ́rọ̀bọ̀ Allahu mathalan qaryatan kanat aminatan mutma'innatan ya'tiha rizquha ragadan بإذن الله يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ọlọ́run mú àpèjúwe kan fi lélẹ̀ fún wa nípa ìlú kan tó jẹ́ ìlú fàyàbalẹ̀ wọ́n rẹ́dọ̀ fi lórí òróǹro níbẹ̀ ìlú yìí báyìí ìpèsè máa wá fún gbá gbogbo ọ̀nà padà ṣùgbọ́n ìsì máa wá fún nígbẹ̀fẹ̀ yọ pọ̀ ṣùgbọ́n kàkà fún dúpẹ́ fọlọ́ wọn àdúpẹ́ o kàkà fọ̀rọ̀ bí ẹnà ọ̀mìlà àìmọ̀ọ́rẹ́ ni wọ́n ti ti dẹ̀rọ lọ. wọ́n bẹ̀rẹ̀ sí ìwò pé ọgbọ́n wa ni sẹ́nu pa gbọ́n bàbá wa gbọ́n wọn ọ̀gọ̀. Mm, ọgbọ́n tá jogún lọ́dọ̀ àwọn bàbá ńlá tí bàbá ńlá jogún lọ́dọ̀ bàbá là ń lò àwa náà ń fún o àwa la gbọ́n rárá o ẹ gbọ́n o ẹ gbọ́n o ọlọ́run ló ṣàánú yín o. Mm-hmm. ó dàbí àwọn àlónì ìlú kan gbé pẹ́ẹ́lí kan lọ àwọn aráàlú tó gbé pẹ́ẹ́lí fi àwọn aráàlú yòókù rẹ̀ ẹ̀ ògidì akúṣẹ̀ àbẹ̀rù kẹ́yìn lẹ́gbẹ́ ẹ̀gbọ́n ọlọ́run ló ń dá yín wò ọlọ́run ló ń dá àwọn àtìyín náà wò ẹ máa dúpẹ́ fọlọ́run lórí tọ́lọ́run ṣe fún yín ẹ má ṣàìmóore tẹ̀fẹ́ ṣàìmóore ẹ ta alákàjọ kúté sọ́ọ̀sì lọ torí ẹ wọ́n ṣàìmóore tọ́lọ́run ọlọ́run wá gbé ẹ̀wù ebi àti ìbẹ̀rù ó gbé wọ̀ wọn látàrí tí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run kọ́dà kún kó foríjì wa ọlọ́run kọ́dà kó ṣàánú wa àìmọ̀re wa pọ̀ bàjẹ́ lórílẹ̀‐èdè yìí báyìí eléyìí náà jẹ́ sábàbí tí a fi ń jẹ wa nínú nǹkan tó lọ́ọ́ máa fi ṣe sábàbí tí ìbàlẹ̀ ọkàn fi máa wà láwùjọ lẹ́yìn tauhid òun náà ni ẹni tó bá nímà nínú wa ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ẹ má sàmù ẹ má mọ̀ fúnra yín nìkan ẹ má kọ́ ẹ lòrùn nítorí pé ń tọ́ dájú oníkénu pé wọ́n ń dáràn wọ́n hùwà bàjẹ́ tá à ń sọ wọ́n ń ṣe sábàbí tí ìbàlẹ̀ ọkàn fi sí má nàìjíríà ẹ rí i pé tẹ́ bá kó gbogbo ẹni tí ń ṣe jọ yóò ṣòro kẹtó rẹni tó ní mọ̀ nípa ẹ̀sìn Islam ti ń ṣe bẹ́ẹ̀ tó ó túmọ̀ sí pé oore tọ́lọ̀ ń ṣe fáwọn èèyàn látàrí kí wọ́n mọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ lé wọn jìnnà sábòrò tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ní mọ̀ nípa ẹ̀sìn ẹ̀ ń lo àǹfààní ìmọ̀ fún yín láti fi máa ṣàlàyé fáwọn èèyàn láti máa pàkíyèsí wọn ntọ́ dájú òun náà ní pé aburú dínkù àìjọ dínkù ẹlòmíín wá sí kótóbà jùmọ̀ ìmáàmù wa mẹ́nu bà kí ni máa fà sí balẹ̀ ọkàn máa fi bẹ lórílẹ̀‐èdè ẹnìkan wá ṣẹlẹ̀ pé ọ̀kan nínú àwọn sábàbí òun lòun máa ń kọ dínà rẹ̀ tẹ́rí ọ̀rọ̀ ìmáàmù tó gbọ́ yìí wàhálà ó sì yí padà láyéláyé ìtúnijẹ́ sábàbí kí ìbàlẹ̀ ọkàn ọmọ sì máa gbọ́wọ́ mi ẹlòmíì ọ̀mọ kí lèèyàn tiẹ̀ máa ṣe jẹ́ máa kó o ṣe dà kí lèèyàn máa ṣe jẹ́ máa kó o ṣe dà torí kọ̀rẹ́ ni kọ́ ọ̀wọ́ kútùbà júmọ̀ àtẹ̀yìn ṣeun tẹ́ ẹ ṣàlàyé dáadáa ṣíṣe àtàìdá ṣíṣe ibẹ̀ ló ti kọ́ ètò túmọ̀ sí pé ìbánisọ̀rọ̀ wa lábẹ́ àbúradà ẹ̀sìn ọ̀n fi àmójútó ọ̀n fi àyípadà gbogbo ẹni tọ́nà wọn bá bá fún ní àǹfààní àti lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa gbé sórí àtẹ̀wò kó tó di pé ẹ jáde sáwọn èèyàn kí ni mo fẹ́ báwọn èèyàn sọ. àǹfààní wo ni mò ń ran kàn pé káwọn èèyàn ó rí nínú ọ̀rọ̀ mi torí lòmíì tó bá ti gbọ́ júmọ̀ yìí kò tún ní gbọ́rọ̀ ọlọ́mọ ó tún di júmọ̀ àti mọ̀. ẹ jẹ́ ká máa lo àǹfààní yẹn dáadáa. lẹ́yìn náà alhamdulillah ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá ìgbà ilẹ̀ máa kútùbà yín yẹn yàtọ̀ sí àwọn kò sí máwìlédè lárúbáwá ẹ lè máa wí léde àwọn ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ torí ká lè bá gbọ́ yín yé nítorí kí la gbà lérò pẹ̀lú kútúbà afẹ́ bá yín sọ̀rọ̀ nípa ntẹ́ǹsì tọ́jà kú ẹ̀jẹ̀ pẹlẹmú ẹ má pàtì afẹ́ sọ fún yín nípa ntẹ́ǹsì tí ọ̀dà kẹ́ lè bá pàtì ẹni táwọn ń bá sọ̀rọ̀ akẹ́ ń bá sọ léde tí ọgbọ́n akàkí lárúbá ìmọ̀lẹ̀ náà ni òun ò sì gbọ́ so bàbá ìmáàmù wá sọ pé kútùbà kẹ́lẹ́ lẹ́ ń ṣe láti bí ogún ọdún ẹwà ní àlè yí padà nítorí pé àwọn ìtàǹbá sọ̀rọ̀ wọn ò díì lọ ìtàǹbá wọn sọ àwọn ìtàǹbá sọ̀rọ̀ wa ní kílẹ̀ ń sọ gan-an rí láti ogún ọdún àwọn ọ̀pọ̀ wọn gbọ́ iná lẹ́ ń ṣe àyúwà náà tí kálukú ń ṣe àmì ẹ̀yìn èèyàn lọ́ba wí lédè Yorùbá sáàmì lẹ́wù torí ẹ̀ ẹja kíyè sára èyí ká kọ sínú tíra lọ́dọ̀ àwọn màlìkíyà ìkéde lárúbáwá náà la gbọ́dọ̀ fi ṣe kótóbà kódà kó ṣe pé ìmáàmù gun ọ̀gbọ́ àmọ́ tó bá kọ́ pépà ó lè máa kà á gbogbo eléyìí ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ ní. wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum ààrẹ ìránṣẹ́ kan ẹ̀yà abilédi àwọn èèyàn rẹ̀ kó lè bàa lè ṣàlàyé fún ọ kó lè bàa lè ṣàlàyé fún ọ àwọn èèyàn wa náà bùkátà ti gbẹ́sìn yìí a lè máa bú àwọn èèyàn ẹgbẹ́ sì yẹ ẹgbẹ́ sì yẹ àwọn àti ẹ̀ka ṣàlàyé fún wọn sẹ́yìn ṣàlàyé fún wọn sẹ́yìn sì ṣe fún wọn lédè tí wọ́n gbọ́ ìgbà tí ẹ ṣe lédè tí wọ́n gbọ́ ṣàlàyé yín yé wọn yékè ẹ̀yìn rẹ̀ ni wọn wàá tẹ̀lé ìgbà náà ló tó lè sọ̀rọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdùn lẹ́nu yóò lè wọ gángan fúnra ara rẹ̀ kí ló ti rí ẹ ṣàlàyé fáwọn èèyàn ẹ tẹ̀lé má bú wọn ẹ fọ̀nà hàn wọn ẹ tẹ̀lé gbọ́n sínà tòun gbà táwa bá ti jẹ́ pé à ń ṣe tiwa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọlọ́run ẹlẹ́dàá wọ́n sànù yóò dé kálàyé tẹ̀sán kó dé tìgbà àwọn èèyàn ẹni tó wá nílò nínú wọn fún dáadáa yóò pọ̀ yóò tẹ̀lé ọlọ́run ẹlẹ́dàá wa kọ́dàkùn kọ́ sànù wa wa Ramadan tá à ń ṣe lọ yìí ọlọ́run ràn wá lọ láti lè ṣe ojúṣe wa nínú rẹ̀ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọlọ́run dákun gbà lọ́dọ̀ wa. ọlọ́run má dàlù láyà ọlọ́run ẹlẹ́dàá wa bó ti wa tó ti wá lọ́kàn nínú àwọn tá rí ìbẹ̀rẹ̀ yìí ọlọ́run dákun kà fún àwọn ẹni tí wọ́n lè ṣe já ọlọ́run wá gbà lẹ́sìn wa mọ́kọ́ sí wa lọ́wọ́ mọ́ à ń ṣe ní ilé tó kù nínú gbèsè fi sí iṣẹ́ ìṣe oníkálukú wa ọ̀nà tí kálukú ń gbà rí ṣe kọ́ba àti àwọn ọmọ alọ́mọ alálùbáríkà ọlọ́run kó jẹ́ kó dáa fún wọn ju bá a ti ṣe lérò lọ ọlọ́run kó jẹ́ kó dáa fún gbogbo aná láyé kó dáa fún alálùkìyàmà àwọn òbí wa àti gbogbo òkú mùsùlùmí tó kú lórí kí wọ́n gbà fọlọ̀ wọ́n gbà kó nìkan iná la gbọ́dọ̀ sìn lódodo wọ́n sì sìn kú wọ́n sì gbà fánàbí Muhammad sallallahu alaihi wasallam ní ìránṣẹ́ ọlọ́run tá a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ ọlọ́run bá a foríjì wọn ọlọ́run bá a kẹ́ bá a gẹ̀ ọlọ́run bá ti kún ìsinmi fún wa gbogbo ìgbà táwọn náà bá ń bẹ láyé ọlọ́run kò jẹ́ ká máa bẹ lórí al-islam gbogbo ìgbà tó lọ́wọ́ bá gbẹ̀mí wa kọ́dà kún kọ́ gbẹ̀mí wa lórí al-iman ọlọ́run ẹlẹ́dàá wa kó sì wá lọ́kàn nínú ọmọ aljanna ọlọ́run má sì wá lọ́mọ àná subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu